الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ada ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tí ọpẹ́ yẹ aláàánú ni ọba ológo ọba oníkẹ̀ẹ́ ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa tó fi àánú rẹ̀ tó fi kó wa ní ilé Olúyọ gbélégédé ń bí àwa ń bẹ̀ kọ́ má fi ìbínú rẹ̀ kọ́ má fi tú wa ká adúpẹ́ fọ́lọ́wọ́n ba lẹ́ẹ̀kan sí ọba tó jogún ọmọ fún wa tí ń dùn wá nínú láti ìjeje òní àmọ́ lóore adúpẹ́ fún ayìn lógo ọlọ́dàkùn ajẹ́fẹ́nu ọ̀pọ̀ ẹ̀wọ̀ kan bí ṣe ń dùn àwa nínú lọ́wọ́ bẹ́ẹ̀ ni ń ba àwọn kan nínú jẹ́ nínú ó kọ ọlọ́run ọba ni ọba tí a máa dùnyàn nínú a sì máa bẹ̀dá nínú jẹ́ ọba tí máa ń sẹ̀ nǹkan rọ̀ fẹ́dà a sì máa mú nǹkan lè fẹ́ lómi ọlọ́run ọba tí wọ́n ń dùn àwa nínú ọlọ́run dákun má bà wá nú jẹ́ o ọlọ́run ọba tí ń pa wá lẹ́rìn dákun má pa wá lẹ́kọ́ o àwọn tí wọ́n sì ń sunkún ọlọ́run dákun bá nu omi jẹ́ ojú wọn nù àwọn tí wọ́n ń banújẹ́ lọ́wọ́ ọlọ́run dákun bá sọ ìbànújẹ́ wọn bá sọ ọ́ dìdùnnú wa Muhammad sallallahu alaihi wasallam fọ́lọ̀ bá ara lè ràn sáábẹ̀ rẹ̀ àti alaikum wa rahmatullahi wa barakatuh mo kí bàbá ọlọ́mọ àwọn àfáà wa Luqman Tijani Olúyọ oore tọ́lọ́run bá ṣe fún yìí ọlọ́run bọ́ba lékè ọlá kó jẹ́ jẹ́ oore èyí tí ó dalẹ̀ mọ́ yín lọ́wọ́ ọlọ́run bá kọ́ má gba ọmọ náà kọ́ má gba lọ́wọ́ yín ẹ̀gbọ́n rẹ̀ tó bá ń wájú kọ́lọ́run bọ́ba lékè ọlá kó bá jogún àìsìkì fún wọn kọ́lọ́run bá kó jẹ́ kẹ́mi wọn gùn àìsìkì tẹ́ fi tọ́jú wọn ẹ̀yin àti màmá wọn kọ́lọ́run bọ́ba lékè ọlá kó bá fi pèsè ẹ̀ fún yín kọ́lọ́run bá kó má dá yín láàmú kó tó jẹ ẹrí jẹ kọmọ dàyìn láàmú kó tó jẹ rí mu kọmọ dàyìn láàmú kó tó jẹ rí ná kọmọ dàyìn láàmú kó tó jẹ rí lò ọláláhọ́láwọ́láwọ́ ọ̀tọ̀ ilẹ̀ àrílá ó kí àwọn àfáà wa tó wà níjòkó àti àwọn àfáà wa tó pé wọn sí nlé gbogbo wa la kí bákan náà mo kí bàbá wa tó wà níjòkó tí wọ́n jẹ́ ọ̀rẹ́ fún àwọn bàbá wa Tijani Olúyọ ọlọ́run bá tó ní àánú lọ́dọ̀ yọba àṣánú yín o yọba àkíyèsí yín o yọba àṣeyín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlàáfíà ara ọlọ́run bá fi jìkí fún yín ọlọ́run bò ní bá dà yín láàmú ọlọ́run bá tó ní àánú lọ́dọ̀ ẹ jẹ wọn ọmọ kalẹ́ ni ọlọ́run bọ̀ wá ní ibà inú jẹ́ fi kó lórílẹ̀ ayé làlá haúlà wọlá ọkọ̀ MC wa tó ti pé wọ́n ti ń sọ̀rọ̀ bọ̀ látàtàárọ̀ ọjọ́ ti lọ lódodo gẹ́gẹ́ MC wa ti àkọlé wọn sì fún wa àkọlé kan ni tó ṣe pé ní ẹ̀bá lóun fẹ́ fi wákàtí mẹ́wàá sọ ọ́gẹ̀ èèyàn lè sọ ọ́ tán ṣùgbọ́n èèyàn kẹsọ díẹ̀ ń bẹ kí sì lọ̀rọ̀ tí wọ́n fún wa òun náà ni ọ̀rọ̀ nípa àwọn àlùjẹ̀nú tí wọ́n hẹ̀ sí tí wọ́n bẹ̀ bóòsì ni wọ́n ti ń kópa láwùjọ tá a wà yìí àwùjọ ọmọ èdè ìjẹ́ wọ́n ti ẹ̀lé mọ̀kẹ́ tí wọ́n ń ṣe àwọn ọmọ èdè nìyẹn bí àbí kò sí mọ̀kẹ́ ká àwọn gbégbé sí ayé tí wọ́n àwa náà gbégbé sí ayé tiwa àwọn gbégbé sí ayé tí wọ́n àwa náà gbégbé sí ayé tiwa àbí wọ́n jẹ́ nìkan tó yẹ pé ha wọn ò já rí mú mi ìṣe ni wọ́n ń dà wá láàmú ní gbogbo ìgbà lára àwọn tá a fẹ́ gbéyẹ̀wò ni àti pé àwọn àlùjẹ̀nú yìí gan níbo wọ́n ti ṣẹ̀ níbo wọ́n ti bí wọn ibò wọ́n ti dá wọn ìjẹ́ wọ́n ti ẹ̀sáájú àwọn ọmọ èdè ènìyàn báwọn ọmọ èdè ènìyàn ṣáájú wọn bákan náà àwọn àlùjẹ̀nú yìí ìjẹ́ wọ́n ní ipa kan táwọn náà ilé èkó lórílẹ̀ ayé táàkì wá sọ pé bẹ́ẹ̀ wọ́n wà àlùjẹ́nà bí wọ́n wọ̀ náà eléyìí ni ìwọ̀nba díẹ̀ tí a fẹ́ sọ tọ́lọ̀mbá fún wa láyé rẹ̀ kọ́lọ̀mbá kó jẹ́ ká lè sọ wọn bá tábà sọ bẹ́ẹ̀ kọ́lọ̀mbá kó jẹ́ ó wúlò fún wa alákọ̀ọ́kọ́ àlìjínù àlùjànnú gẹ́gẹ́ bá Yorùbá ṣe máa ń wí bá a ṣe máa ń pè bẹ́ẹ̀ náà ní lẹ́nu lábá láti gbà á àlìjínù iná ẹ̀ ní lábá wá ń pè wọ́n jámù wọn ọ wá lọ́nà méjì a máa ń pè wọ́n ní jáánú a sì máa ń pè wọ́n ní jínnẹ́tù méjèèjì jámù ló jẹ́ fún àlìjínù gẹ́gẹ́ bó ti jẹ́ pé àlè jámù méjì ló wà fáwọn náà jámù nẹ́ẹ̀sù ń bẹ fún wọn bákan náà àwọn náà ní jámù àlè ínsù ìyẹn ànáàsù ínsù wọn yóò máa jẹ́ ànáàsù tàbí yóò máa jẹ́ àlèkélósù kejì ànáàsù lálálálá ó kọ jámù ínsù gangan ni yóò máa jẹ́ ànáàsù àti àlè ìnsù ìnsánù ní jẹ́ síngúlà àwọn ìnsà gẹ́gẹ́ bẹ́ẹ̀ wà lájọ ń sọ lónìí ẹyọ kan wọ́n máa jẹ́ àlèjìnnú nígbàtí ọ̀pọ̀ wọn máa jẹ́ àlèjáánú táfàmọ́dù rẹ̀ lẹ́ẹ̀mẹ́fà ká tó pe nù nìyẹn tó pé nù nìyẹn bíbẹ̀ a máa pè wọ́n ní akọ méjèèjì nínú àn ọlọ́wọ́n sọ fún wa pé alẹ́dì yóò wáṣù wíṣù fi ṣùdúrì náà sí mẹ́nàlì jìnnàtí wà náà jìnnàtí ti bẹ́ẹ̀ bí ìtàbá ṣe fún jìmù ní fátíà ọdọ̀gbanú o jẹ́nà ọgbà là ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n jìnnàtù tọ́bẹ̀ ti gba kẹ́sọ̀ ọ̀pọ̀ lọ́jẹ́ fún àlìjìnnù àlìjìnnù tàbá fẹ́ sọ nípa wọn yìí láì ní pẹ́ púpọ̀ lágbègbè yìí kí ni pàtàkì kí ni àkíkọ̀ wọn gan akíkọ̀ alùjẹ̀nú òun náà ní pé ọlọ́run bọ́ bà lékẹ́ ọlá ọdá wọn látara aná ọlọ́run bá dá àwọn alùjẹ̀nú látara aná gẹ́gẹ́ bó ti sọ fún aná al-Qur'an ọlọ́run bá ní pé wa khalaqa al-janna min narin ìmáhìn kọ́ọ̀dísọ́tù náà gẹ́gẹ́ bí abdullahi náà bá ṣe pè fún wa wípé inú bí iná sanrin gẹ́gẹ́ iná tí ò lábùlà láti dá àwọn àlùjànnú ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá dá alẹ́ látara ẹ̀rọ̀ pọ̀ àwa rẹ̀ tí ó máa béèrè pé àtọ́bá ah, wa jẹ́ bẹ́ẹ̀ àwọn àlùjànnú a jẹ́ pé wọn ò gbọ́dọ̀ kó sí yẹn la èyí ò gbin náà ni rárá o ọlọ́run bá ṣe lóhun dá wọn látara aná kò túmọ̀ bẹ́ẹ̀ ìpìlẹ̀ wọn nu torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kírun níjọ́ka àlùjẹ̀nú wá wá bá ìwà ń padà ń sọ fún wa pé òun kírun níjọ́ka ń ṣe wá bá mi ọ wá dì mọ́ mi mọ́ wá so mú òun náà wá fẹ́ bọ́ ńṣe ló gbé ahọ́n rẹ̀ ló gbé lé mi lápá ló gbé lé mi lọ́wọ́ ahọ́n rẹ̀ sì mi lọ́wọ́ àwa náà sì mọ̀ pé iná iná ètùtù rárá bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ èdè ènìyàn náà ọlọ́run bá dá látara o òtúmọ̀ sí pàrọ̀ náà jẹ́ rọ́fọ́ a ti mọ̀ pé àwọn àyókù níbi omi lọ́gbọ́lọ́gbọ́ ọlọ́run ti dá wa ṣùgbọ́n ìpìlẹ̀ wa láti di ẹ̀rọ̀fọ̀ lọ́lọ́run lòun ti dá wa bẹ́ẹ̀ náà làwọn àlùjẹnu ọlọ́run bá dá wọn látara aná àwọn àlùjẹnu tá wá ń wí bàbá ńlá wọn ni ṣaitan ṣaitan ló jẹ́ bàbá ńlá wọn gẹ́gẹ́ bí bàbá ńlá àwọn ọmọ èdè ènìyàn ṣe jẹ́ ádámà ló fi wá jẹ́ pé dídá àwọn àlùjẹnu ṣáájú àwọn ọmọ èdè ènìyàn ìyẹn ló fi wá fàṣẹ pé lọ́pọ̀lọpọ̀ nínú Al-Qur'an sọ́nà bàbá fẹ́ tọ́ a méjèèjì pọ̀ yóò máa ń fi àlùjẹ̀nu ṣáájú àwọn ọmọ ìdí nìyẹn ọlọ́run bá ní pé wa ma khalaqtul jinna wal ins illa liya'budu àdáàlù jẹ́ náà àtàwọn ọmọ èdè ènìyàn àyàfi fún wọ́n jẹ́ gúnmọ́ máa jésù fáwọn ọlọ́run bá ọlọ́run bá tó sọ fún ọ nínú àyà mi ọlọ́run bá ní pé yá máa ṣọ́rọ̀ lè jín ní wàlẹ̀ ins إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان ọlọ́run bá tún fàlùjẹ̀nù ó fi ṣáájú ń bẹ̀ yẹn àwọn olùmọ̀ mú jáde ń bẹ̀ pé àìrí ló jẹ́ fún wa pé àlùjẹ̀nù ṣáájú àwọn ọmọ èdè ènìyàn wa àwọn náà sì mà wípé ńgbà tí ọlọ́run bá dá ànábì wa ádámọ̀ tán alayhi salatu wassalam àgbọ̀ nínú ìta wípé ṣàìtọ́nù gẹ́gẹ́ ń gba ẹnu rẹ̀ jáde ń jáde ń fòrọ̀ tí ń fi ń wò pé kí lọ́lọ́run bá fẹ́ fi dá kí lọ́lọ́run bá fẹ́ fi kí ní ìdá o ádámọ̀ sì níyì ọ̀gá nígbọn sísì ó sì fẹ́ nígbọn méje gbogbo fífẹ́ tiwa yìí àfẹ́ tó gbọ́n kan gbogbo fífẹ́ wa ò tó gbọ́n kan bá ti wá rí bẹ́ẹ̀ ádámọ̀ ṣe rí gẹ́lẹ́ yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run bá lànẹ́bí ṣe sọpọ́ lọ́wọ́n bó tún wá dá tó bá jẹ́ gbèdàlù kìyàmà àwọn tó bá wọná bí wọ́n ṣe rí àwọn tó bá wà lù jẹ́ bí wọ́n ṣe rí ó ń sọ ọlọ́run bá ní pé àwọn tó wà lùjẹ́nà wọ́n máa wà lùjẹ́nà láwòrán ọmọ tààtì ni o bíi tààtì sí sí fọ́ọ̀tì nílẹ̀ làwòrán tó bá ti wà lùjẹ́nà bẹ́ẹ̀ nílẹ̀ àwọn tó wá wọná dídá tọ́lọ́run bá wá dà níbi àádámọ̀ yìí ṣẹ̀tọ́nù wá ń gba ẹnu wọlé ń la ó jẹ́ kí àwọn olùmọ́sàlàyé wípé látara eléyìí tí ṣẹ̀tọ́n padà mọ̀ pé lára áádámọ̀ lòun fi sìnà lọ́lọ́run ọba ti bínú sóhun kàkà tí ṣèitán tó jẹ́ bàbá ńlá àwọn àlùjẹ̀nú tá a fẹ́ sọ lónìí ó wà foríjì lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run bó ti gbà foríjì rẹ̀ ó wà foríjì o ṣùgbọ́n gbà tí ádámà tóun fẹ́ lọ́hun lójú ẹsẹ̀ lòun ti wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sì lóun gbà foríjì rẹ̀ àdámọ́ tọ́lọ́run bá ọba àlekí ọlá máa ń ṣe ni pé ẹni yóò tó bá ṣe ọlọ́run tó bá wọ́n fẹ́ wà foríjì sọ́dọ̀ ọlọ́run ọba lódodo ọlọ́run bó gbà foríjì ẹ̀ wọ́n lámà lámìyẹ sẹ́rù fèrò ṣàìtàn min rabbih nígbà tí ṣàìtàn eh, tí ó wà fóyì lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run bá fi ilẹ̀ pẹ̀lú ohun tó tó lóhun ọ̀sẹ̀ kí ló lóhun ọ̀sẹ̀ náà ni pé ọbẹ̀ lọ́run bá pípọ́ lọ́run bọ́ lọ́run lára kẹ́mi òun ó gún ila yawmi yub'athu títí ìdíjọ́ tọ́lọ́run bó fi gbé gbogbo ẹ̀dá dìde ọlọ́run bá ní pé ilẹ̀ kamínẹ́ ni mo ń dọ̀rí ó ti wà ní àwọn tá a lọ lára tó ò ní kú láíláí ṣáìtọ́ọ̀nù rí pé ọlọ́run bá ti bòǹtẹ̀lú bóhùn ìlérí tó ṣe ní pé rí ọlọ́run mo ti gbà kó ti nù mí ṣùgbọ́n ẹni yìí ti ṣe ádámọ̀ yóò wọ́n àtàwọn arọ́mọdọ́mọ rẹ̀ wọ́n sùn wọn lọ́nà ni o wọn ò ní mọ̀nà rẹ̀ ọlọ́run o nífẹ̀ẹ́ rẹ̀ nìkan nu wọn tí wọ́n máa dúpẹ́ fún wọn fún rẹ̀ ọlọ́run ọlọ́run bá ti sọ pé afọ́n afọ́n lágbára rẹ̀ kó rí ṣe bẹ́ẹ̀ ìyẹn ló fi wá fà pé ẹ̀rí ló jẹ́ pé ṣàìtọ́nù àti àwọn àrọmọdọ́mọ rẹ̀ tá ń pálù jẹnu wọ́n ní kápá lórí àwọn ọmọ ìdí ènìyàn tọ́lọ̀ bàbá rẹ̀ fún wọn sí ọ̀wá àti ẹnìkan tọ́bọ́ lọ́wọ́ ṣàìtọ́nù àtàwọn àlùjẹnu tọ́tayọ èèyàn méjì péré kò sí nínú ẹni tọ́bọ́ lọ́wọ́ ṣàìtọ́nù àtàwọn àlùjẹnu tọ́tayọ èèyàn méjì péré tàbí àwọn èèyàn méjì ọ̀hún Maryam wà nàbí Ọlọ́hun Ìsá Mariam tó jẹ́ ìyá Jésù àti ọmọ rẹ̀ tó jẹ́ ànẹ́bí wa Ìsá alayhi salatu wassalam. Àwọn méjèèjì wọn ṣàdédé bọ́ tí ẹ bá ṣe àdúrà tí ìyá Mariam ṣe lọ́jọ́ kìíní àná. Ta ni ìyá Mariam òun náà ni Hanna. Tí ìrètí kó wọ́n bí ọmọ ọkùnrin ṣùgbọ́n láwọn bá jogún ọmọ mọ̀ ní Mariam kí ni túnmọ̀ Mariam amọ́túnlọ̀ ẹrú sí ọlọ́run ọba lóbìnrin wàá ní òun ìdò àbíkà wọ́n wá wá sọ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba pẹ̀lú lọ́dọ̀ rẹ̀ ọlọ́run lórí yi. yìí wọ́n dúró yàtà àmìnà ṣàìtọ́ ọ̀dọ̀rọ̀jì ṣàìtọ́ àwọn méjèèjì ọlọ́wọ́n bá là wọ́n kúrò lọ́wọ́ ṣẹ̀tọ́n tí ń túmọ̀ sí pé lẹ́yìn àwọn méjèèjì kò sí mọ́ tí wọ́n bá ti bí wọn tó ilé ayé wọ́n máa retí kásẹ̀ kẹnu méjì tàbí méjì lápapọ̀ inú ká ké wọ́n máa tún rẹkọmẹ́ndì ká sí tẹ́yìn bá ké tó sí wọn lọ́mọ yẹn lálàáfíà ó ń sọ ọlọ́wọ́n bá ní pé àmì lọ́jẹ́ wípé ṣẹ̀tọ́n ti kí yẹn káàbọ̀ pé wọ́n náà dórílẹ̀ ayé ń sì ọ́ sí bàtìkù ló fi fà á tó fi jẹ́ pé a so papọ̀ mọ́ jókòó tá a jókòó nípa ọmọ bíbí nípa pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún àwa mùsùlùmí wípé gbogbo ògbà yóò tọ́lọ́run bá ti ní kéèyàn níyàwó láyé má jò jẹ́ pé lójú ẹsẹ̀ lọ́sàárì máa gun obì mọ́lẹ̀ ó tó máa di pé máa súnmọ́ra yín ó gbọ́wọ́lé lórí ó wá sí àdúrà tánibí ní kàtì pé Allahumma inni as'aluka min وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه ó ń sọ ọlọ́run bá ní pé ká ṣàdúrà yẹn ká gbé ọwọ́ lórí obì lálẹ́ ẹjọ́ tá a ṣèyàwó tán tíyàwó ń rí i pé eré ìfẹ́fẹ́ bẹ̀rẹ̀ pọ́tò nípa á máa ṣe àdúrà yẹn ká kọ́kọ́ ṣe ná kí ni hikma ti mẹ́lẹ́ tó fi ní káwọn mùsùlùmí ó ṣe ká lè bá àbọ̀ lọ́wọ́ ṣàìtọ́ ni o ká lè bá àbọ̀ lọ́wọ́ ṣàìtọ́ ni o bẹ́ẹ̀ ṣe ń rí bẹ́ẹ̀ ṣe ń wo àdámọ́ obìnrin yẹn ó ń ṣe ọlọ́run bá ní pé tóbìnrin bá ṣàìtọ́ ni o tọ́ bá kọ̀yìn dà ṣàìtọ́ ni o tẹ́nì kọ̀ọ̀kan yín bá rí ohun tó ṣe é lára obìnrin kan ta ó padà sọ́dọ̀ obìnrin rẹ̀ tí ń ń lé ihun tí ń bẹ lára obìnrin tó wà ń ta obìnrin rẹ̀ náà torí pé bá rí irú rẹ̀ lọ́jọ́ kẹ́ni àná lọ́jọ́ tó ń rí ọjọ́ wọ ni wọn ò wá aṣọ tó yẹ pé wọ́n wọ̀ lónìí táwa tó ń tó ń tí ọlọ́run bá fi sọ̀rọ̀ yìí ó ń tí ọlọ́run bá róbìn míì níta ọ̀padà alé ọ̀kẹ́ nù àwọn ìyàwó rẹ̀ lọ́lọ́ọ̀bá ọgbọ́ bùkátà tọkọ máa ń gbọ́ lára ìyàwó lọ́wọ́ àfi sọ gbólóhùn yẹn pé áá ah! tẹ bá rí obìnrin tóbi bá dojú kọ yín ṣàìtọ́ ni tó bá kọ ìdà yín ṣàìtọ́ ni tẹ́nì kọ̀ọ̀kan yín bá rí ohun tó ṣe é lé mọ̀lára obìnrin kan tà kọ́ padà lọ́ọ́lé ìhun tó rí lára obìnrin yẹn yóò rí lára ìyàwó rẹ̀ ńlé kí la fẹ́ lò lórí ọ̀rọ̀ yìí òun náà ni pé àdámọ́ obìnrin ni pé ṣàìtàn máa ń tètè wọ ara wọn púpọ̀ kódà àwọn olùmọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ láyé lónìí ninety one percent ni wọ́n wà sí píṣọ́ àwọn tí ó wà sí píṣọ́ ju nine percent lọ àwọn nine percent yẹn lọ́dọ̀ àwọn mùsùlùmí náà láti wá sí tó gbogbo ẹni bá ti kọ́kọ́ jẹ́ pé kọrin yóò ni wà sí píṣọ́ àfi tí ọba ṣe gbọ́rin tí ó lùlù ló bẹ́ẹ̀ náà wà nínú àwọn ọkùnrin náà gbogbo ẹni tí ti ń lulu tí ń lùlù ṣàìtọ́nù jìnà sí ṣàìtọ́nù bẹ́ńtòsí rẹ̀ ọwọ́ àánú etí ẹ̀ ọwọ́ àánú ẹ̀jẹ̀ ẹni tó bọ́ ń bẹ́ òun náà ohun tá níbi ní kíkà mójútó èyí tá àpapàdà parí ìjókòó wáyé pẹ̀lú ogun ọlọ́run bàbá wa ti rí obìnrin pa mọ̀ a padà rí pé abájọ tánẹ́bí fi sọ fún wa pé kó tó di pa máa gunra wa ká gbọ́wọ́lé wọn lórí ká ṣe àdúrà yẹn pé Allahumma inni as'aluka min khayriha wa khayri ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi kò jù bẹ́ẹ̀ náà lọ àdúrà tẹ́yìn ó fẹ́nu gbogbo àwa tá a bá wà nílé ọkọ tọkọ wọ ṣe bẹ́ẹ̀ fún wa correction wa o tàbá kú o gbogbo àwa tá a bá ṣe fún ìyàwó wa rí correction bẹ́ o láti ṣe fún o pàápàá jùlọ láti lè bọ́ lọ́wọ́ shaitan wọ́ọ́rọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì nínú agbára tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam fún wa láti bọ́ lọ́wọ́ shaitan òun náà ní pé gbogbo ọgbà yóò tábà máa tún súnmọ́ ìyàwó wa kò tún ní à ń súnmọ́ wọn lásán tí gbogbo àwọn yẹn bá máa ń ṣe gìrìgìrìgìrì àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe gìrìgìrì ń tiwa walakin akthara an-nasi fẹ́ súnmọ́ ìyàwó yẹn ó sọ ọlọ́pàá ti gbólóhùn kan sí wa lẹ́nu tá máa sọ kí ni gbólóhùn náà allahumma jannibna bismillah allahumma jannibna shaitan wa jannibu shaitani ma razaqtana kò jù bẹ́ẹ̀ náà lọ bismillah allahumma jannibna shaitan wa jannibu shaitani ma razaqtana gbogbo ògbà yóò tí yẹn bá ti ń ni ọ́ ṣàìtọ́ọ̀nù tẹ́ ń wò yẹn lámúyẹ̀ tó rọ̀ kò ní lè nípa lórí oyún yẹn kò ní nípa lórí ẹ̀ sọpọ́sí gbogbo mùsùlùmí ní ṣe pé wa ìta bá rí àwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn ká má jẹ́ ó jọ wá lójú ká má jẹ́ ó jọ wá lójú pé ah ọ̀rọ̀ tí ṣe bí ah, ń jọ wọ́n ń pè lò rẹ̀ bàbá rẹ̀ ọ̀sàdúrà tánibí ní pẹ̀ka ṣe jù ó tí ọlọ́run bá ní ká máa ṣe dọjọ́ tí wọ́n èbí ọmọ yẹn ni má tún wo pé bóyá ngwa tí ìyàwó rẹ̀ bá ti lóyún ó tún ní ṣe mọ́ ó o kí ni kí wọ́n ti tún bẹ́ẹ̀ bí wọ́n tún máa ṣe ti dóyún ohun tí ń bẹ́ẹ̀ ni pé ọkùnrin tí bá máa ń ṣe é bẹ̀ fún ìyàwó rẹ̀ oyún ò ní wálé láíláí ṣùgbọ́n báyìí bọ̀ bá ti máa ṣe ó lè wálé ó sì lè má wálé tọ́ bá sọ pé ẹni tí ń ṣe fóbì yẹn ti jẹ́ nìkan lọ ṣùgbọ́n nìkan lò ń rí ṣùgbọ́n ní tí ń ti jẹ́ nìkan lọ tó bá sì jẹ́ nìkan lọ lódodo tí wàhálà bá pọ̀ ó yóò wálẹ̀ tí ọ̀bá wá wálẹ̀ yẹn tó bẹ́ẹ̀ fi di ó lè máa jọ èèyàn lójú ṣùgbọ́n yóò máa wọ̀ gẹ́gẹ́ bí fi wá jẹ́ pé sáà bá ń wa Muhammad sallallahu alaihi jẹ́ àánú fi ṣe fún wa ó tún wá rere ah sallallahu alayhi wa sallam ọ̀nà tá a lè fi bọ́lọ́wọ́ ṣàìtọ́nù tí ẹ bá fẹ́ rin ọmọ rẹ̀ lọ́wọ́ láti bọ́lọ́wọ́ ṣàìtọ́nù kọ́ máa tó orí fàyè pẹ̀lú àna ọlọ́run ọmọ bọ́lọ́wọ́ ṣàìtọ́nù gbàrà tá a bá tún wá bímọ sáyé láti lè bọ́lọ́wọ́ ṣàìtọ́nù kí là níbi ṣe pé nǹkan àkọ́kọ́ tọmọ kọ́kọ́ ń gbọ́ as-salah Allahu akbar láti bẹ̀rẹ̀ dópin ọmọ bọ́lọ́ ṣàìtàn bí nílẹ̀ ìtààrà nígbà bá túbọ̀ yàdéwájú a máa gbé láti bẹ̀rẹ̀ àlùjẹ̀nù àwọn náà là bá pè ní ní Yorùbá a máa ń pè wọn ní èṣù ṣùgbọ́n tó ipá àwọn Yorùbá gẹ́gẹ́ àwọn lésù tí wọ́n tó níṣẹ́ ìtọ́nu tó wáyé pé èṣù tí wọ́n tí wọ́n gbà lérò ní fàlà rárá o èṣù lọ́dọ̀ àwọn Yorùbá ọmọ Ògùn stéètì ni yìí ń gẹrun ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ méjèèjì yóò wá fìrun tààrin lẹ̀ ẹ̀rí pé tẹ bá ra àwọn ọmọ ọ̀tà kan irú ohun tí wọ́n ń gẹ̀ ní nù títì ni wọ́n ṣe sórí lọ láti pàkọ́ lọ wọ́n fa ìgbẹ́ yìí wọ́n fa ìgbẹ́ yìí bí wọ́n ṣe ròyìn bí èsù gẹ́gẹ́ lẹ̀ Yorùbá tí máa ń ṣe ròyìn ẹnu ìmọ̀ ń da Yorùbá láàmú fún pọ́ a máa lọ kó ọjà wọn lọ́jà yóò kó ọjà wọn sá lọ tó tí tó fi á pé wọ́n padà kó ọ̀rọ̀ lọ ilé ọba pé kí la fẹ́ ṣe pẹ̀lú èsù yìí kí lọ fẹ́ eré èsù ló fi ní pé kí wọ́n máa wúbọ fóun ìyẹn ló fi fa ẹbọ tẹ́rí tí wọ́n máa ń ṣe yìí àwọn mùsùlùmí náà ń ṣe wọ́n wá ní pè lẹ́bọ kí làwọn máa ń pè wọ́n ní pèsè ni a'udhu billahi minash shaitani rajim oúnjẹ èṣù ni o oúnjẹ ṣàìtọ́ọ̀lù gẹ́gẹ́ ṣùgbọ́n lẹ̀ Yorùbá àwọn gbà pé oúnjẹ táwọn fún èṣù àwọn nù èṣù sì ti kú tipẹ́ ọmọ èdè ènìyàn ni tóun ti kú títẹ̀ máa ń yọ sáwọn ará ọjà tí máa ń yọ sí wọn lójijì láti jà wọ́n lólè kó tó di pé wọ́n wọ́gbọ́ sọ́rọ̀ rẹ̀ tóun náà fi kú olórílẹ̀ ayé bẹ́ẹ̀ wá ni gbogbo àwọn tí ń bẹ ńlẹ̀ Yorùbá tó lóókọ yẹn Ṣàngó ni èèyàn ni Ògún ni èèyàn ni

ọlọ́pọ̀n mi bó ṣe bá ẹnìkan lódónù ẹnìyẹn wá ṣe gbàgìdì òun náà fẹ́ pọ́n mi bàbá jẹ́ kí alẹ́ ọpọ́n mi alẹ́ jẹ́ ń pọ́n mi kò jẹ́ ọpọ́n alẹ́ ah, ṣe bá mú ẹkẹ́nu alẹ́ lámọ́lẹ̀ ọfọ́n abẹ́lẹ̀ gbí tí wọ́n mí alẹ́ wá pọ́n mi ọwá yípo kó tó wá dé ó ń sọ́lọ́ bá ń sọ fún ànẹ́bíwà Muhammad sàtàwà sọ fáwọn sàbẹ̀ rẹ̀ pé ọmọ ìyá yín alì ọba ṣàìtọ́nù pàdé lódò wọ́n jọ wọ́ ìyá àdìmọ́ wípé mi ní ń pọnmi wọ́n ló pọnmi ṣùgbọ́n wọ́n jọ mẹ́ẹ̀kẹ́ ṣùgbọ́n àlì ti borí rẹ̀ o bí a dìse yọ lọ́ọ̀kẹ́ àwọn sàbẹ̀ lọ pàdé rẹ̀ pé ń gbọ́ ọba ṣàìtọ́nù pàdé lódò àlì ní pé tí ń bá a sáà mọ̀ pé ṣàìtọ́nù yóò jẹ yóò jẹ bàbá láyà so ló fi jẹ́ pé lódodo àwa mùsùlùmí ta bá gbádùn lọ́wọ́ ọ̀nú lọ́wọ́ ọ̀tá ṣàìtọ́nù àlùjọ náà jẹ́ nǹkan kan wọ́n bẹ̀rù àwa mùsùlùmí púpọ̀ ṣùgbọ́n mùsùlùmí wo mùsùlùmí tó bá gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá ni o kìí ṣe mùsùlùmí olówó o mùsùlùmí tó gbádùn dáadáa tó gbádùn lẹ́sìn dáadáa tó mójútó súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe mùsùlùmí tí kàn ń sẹ́sìn rẹ̀ yọ́bọ̀yọ́bọ̀ á àlùjẹ̀nu bẹ̀rù wa púpọ̀ ọ bẹ̀rù ọkàn wa máa ń balẹ̀ níbi gbogbo ẹni tí bá mójútó súnà ọkàn rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ pé kò gbọ́dọ̀ sí kíní kẹtí ó máa dún màhúnú màhúnú lẹ́yìn ọlọ́run kò sí kò sí nǹkan ọmọ ṣùgbọ́n tó ba ìgbésí ayé Yorùbá jẹ́ lórí àwọn àlùjẹ̀nu bí nǹkan àkọ́kọ́ tó hẹ̀ wá lé mọ̀ lérí Yorùbá eré ìtàgé yẹn ah! wọ́n fi fìtínà Yorùbá púpọ̀ jù àwọn àlùjẹ̀nu lò lórí àwọn aṣáájú wa kan nílẹ̀ Yorùbá tí wọ́n ṣeré ìtàgé gẹ́gẹ́ bí Ògúndé owó ewúlẹ̀ ṣe mùsùlùmí ná ààrí báwí ṣùgbọ́n ní tààlẹ̀ tó báwí lẹ́jọ́ ń pè ní eh, ajílẹ̀yẹ yẹ̀kí ní ajílẹ̀yẹ mùsùlùmí ló fẹ́rẹ̀ alájì gan ni ọmọ Òṣogbo ṣùgbọ́n àá ah, ó fi sínú Yorùbá yìí púpọ̀ jù ó ṣe kò tó ayé kò tó ọlà kò tó ọrún ayé tó tó ayé àkàmàrà kí tí wọ́n ń ṣe ń bẹ̀ débi pé àwọn àáfàá ń sáàdó àbáyé àwọn àjẹ́ bá wọn bẹ̀ pé sáàbà ìbáyé bí àfojú yín rí bò àwọn àáfàá họ ni o lẹ́ẹ̀fì máa gbọ́ lẹ́nu Yorùbá tí wọ́n máa sọ pé Ọlọ́run ọba sọ pé bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́wàá o tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan ẹ̀ lè bánu ẹ̀ lè bánu kò sínú tá a ti torí pé àwọn tó fìtínà wa gẹ́gẹ́ jù ní àwọn tí ń tà ń wí yẹn ká tó ní fáwọn míì wá lẹ́yìn wọn ó tó ní fáwọn míì sẹ́ńdé lẹ́yìn wọn àwọn tó kọ́ jáde òfin wa lẹ̀ Yorùbá nù ọ wá di pé lónìí látara eré Yorùbá tẹ́lómi ń wó kò lè dìde lóru lọ́ọ́ tọ̀ fún rẹ̀ tó bá di pé ń tọ̀ báyìí ó lè kẹ̀ lóhun orí nkẹ̀kẹ́ yọ́kẹ̀ sáwọlé ní kí lórí ọ̀gbọ́dọ̀ má jẹ́ orí nkẹ̀kẹ́ ẹni omi ti di pé rálùjẹ̀nú à tí ẹ wọ́nú o yóò fi ọkọ̀ ọmọ rálùjẹ̀nú torí pé nínú orí tọ́lọ́run bá ṣe fálùjẹ̀nú tó ṣe fáwa náà ni pé ká má rí wọn nínú ìròyìn wọn nù àwọn ọmọ èdè ènìyàn ọlọ́run ọba fún wa lójú ká má jà kótó wọ́n ń bẹ pẹ̀lú wa báyìí táwọn náà ń gbọ́ wà tí wọ́n ń gbọ́ nípa wọn tá à ń sọ báyìí pàápàá jùlọ àwọn mùsùlùmí inú wọn oore ni ká má rí wọn oore ni káwọn ní ọmọ jẹ ká rí àwọn bọ́lọ́run bá ṣe ṣe fún wọn oore lọ́lọ́run bá ṣe fáwọn náà kí ló fi jójó orí fáwa tọ́bẹ̀ jápa bá ń rí wọn ni ẹni tí bá ń rí wọn bí ó lè jókòó ń bì ẹ rí pé ìjókòó rẹ̀ ò lè rọrùn tọ́bẹ̀ jókòó kò ní jókòó pẹ̀lú bá a ṣe jókòó pẹ̀lú fọ̀kàbalẹ̀ yóò jókòó pẹ̀lú tójó tójó ni ẹ kẹrin tí ọmọ wò yẹn yẹn yẹn lójijì yóò máa wò yẹn yẹn lójijì ó lè kọ́kọ́ sàbàtẹ̀ ó lè mú bàtẹ̀ tọ́ bá mú bàtà rẹ̀ ẹ máa gbégbé bàtà sí ó tún lè kó bàtà lẹ̀ padà ìwùn ti ń rí lọ́fà o torí pé oore ní ká má rí wọn èyí ó sì máa lọ jẹ́jẹ́ yóò máa bá tiẹ̀ lọ oore náà lọ́jọ́ káwọn náà káwọn náà káwọn ní ká lò wọn mú bá jẹ káwa ní orí wọn torí pé gbogbo àlùjẹ̀nú nínú ẹ̀dá tọ́nà wọn bá dá wọn ni pé gbogbo wọn ni wọ́n níwò wọ́n sì gbòrẹ́wà àwọn ọmọ ìdí nìyẹn rẹwà gan-an gbogbo wa lárẹwà jẹ́bọ́lọ̀ báyìí sọ fún anúṣọ́tù tí ìfẹ́ òun dá wa ní àwòrán tó rẹwà bó tiẹ̀ jẹ́ pé wọ́n padà dá wa padà sí asfada sàfìlì ti di ipò tó yẹ fẹ́rẹ́ jùlọ ṣùgbọ́n ìdàtọ̀ rẹwà ni wá ṣùgbọ́n ma ló ẹnu wọn rẹwà etí ẹlòmí lè lọ wà níkùn rẹ̀ etí ó lè jẹ́ pé ni ọ wà ìwọ́ wá? rí ó dùn àwọn ò ní ni o ó lè jẹ́ pé ẹsẹ̀ kan fi rìn lọ ìrìn yóò sì lọ tí wọ́n máa ṣe láńkà láńkà láńkà láńkà ẹlòmí ń bẹ́nu wọn tó ṣe pé yọ́ bẹ́ ní kò tí ẹni fẹ́sẹ̀ rìn yọ́ máa fò lọ bí ẹyẹ ni torí pé wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn àlùjànnú ó ní pé àlùjànnú tàdásátọ́ asínà àwọn àlùjànnú tẹ́ ń wò yẹn ìrìn mẹ́ta ni wọ́n fàṣíyún fún lahum ajliha àwọn ọ̀rẹ́ kan bẹ wọ́n níyẹnu wọn wọ́n máa fò bí ẹyẹ ni yóò ti rú náà fi jọ́wù fi hàwà wọ́n máa fò ló fòrúfú bẹ́yẹ tí máa ń fò ní bọ́lọ̀n bá ti wọn nù ẹ̀dá si wọn nù wọ́n sí ń àwọn ni won ejo lọlọrun ọba da wọn ajá ọba da wọn ànẹ́bíkẹ́ mú ipa rẹ o lẹ́nu jẹ́ mẹ́ta ọmọ wa ń fún ọmọ ẹnì kẹta àwọn àlùjẹ̀nú tí ń bẹ lára rẹ̀ wọ́n jẹ́ mẹ́tàlá àwọn ẹranko tí wọ́n bẹ̀ẹ̀ jẹ́ mẹ́ta àwọn ẹranko kẹ̀kẹ́ tí ń bẹ̀ẹ̀ wọ́n jẹ́ mẹ́ta nígbà táwọn èèyàn jáde tán tí àwọn tí ń jẹ́ tí wọ́n jókòó èèyàn tí wọ́n jáde tán ìjẹ́ kí túnlẹ̀ yìí o ẹlẹ́ẹ̀kẹwàá òun ló sọ pé òun jẹ́ ìgalà ah, ìgalà bó nínú ọmọ èdè ènìyàn oníbẹ̀ẹ́ ìgálà lòun ẹranko lòun bọ́lọ̀wọ̀n bá ti dáhùn ọwá jẹ́ kí a rí pé òdodo lọ̀rọ̀ ànábì wa Muhammad tó sọ pé wà sí ìfọ́n àjá tó wó kílà àwọn kan bẹ́nu wọn tó yẹ pé ajá màálù ejò bọ́lọ̀wọ̀n bá ti dáhùn tó ipé ń gbà sílẹ̀ kejì lọ jáde ohun tó wùn náà náà ni pé òun jẹ́ ẹtu ẹtù lòun ẹlẹ́ẹ̀kẹtàlá wá jẹ màálù màálù pọ́nbélé ókọ rẹ̀ náà nù àbíkí la máa ń sọ màálù ṣé màálù ló kọ mí ni màálù náà ni tòbí màálù bá bá ṣe wo màálù yẹn báwọn náà ṣe rínú sọ̀bọ̀tì wọ́n jẹ́ nílára ọmọ èdè ní ẹbí ní ìlàìsà àlà tó ń sàlàáfíà ní ti lérọ̀rùn ṣùgbọ́n ọlọ́run bá dá míì tó ṣe pé àwọn tí wọn yóò ṣe lóòrùn kò sí ń wé dí kò sí ń wé báṣe wọ́n lè dáfẹ́gùn wọ́n lè dè èèyàn nínú wọn ni àwọn tó yẹ pé wọ́n máa ń lò wọ́n púpọ̀ pàápàá jùlọ tí wọ́n máa ń lo ọmọ èdè ènìyàn tó bá rẹwà àwọn ìyẹn ni wọ́n máa ń lò wọ́n púpọ̀ jù tí wọ́n bá fẹ́ fi ṣebi fẹ́ni tó bá jẹ́ pé òun náà fẹ́ràn ṣìnà púpọ̀ wọ́n wàá gbàwòrán obìnrin tó rẹwà ọ̀wọ́n máa rí wọn gẹ́gẹ́ bíi pé áà ah! ọmọge lọ́fà yìí ọmọ fálùjẹ̀nu lòun fẹ́ pè wọlé tó bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá dá wọn nù ọlọ́run bá ti wá dá wọn lónìrẹ̀ẹ́rẹ̀ yìí yàkùlú ni wọ́n yẹ ṣírọ́bù àwọn náà ń jẹ wọ́n mú o báwọn ọmọ ìdíyàn náà ṣe ń jẹ tí wọ́n mú ló fi fà á tí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi sọ fún wa pé tẹ́lì kọ̀ọ̀kan yí bá fẹ́ jẹ ẹ máa jẹ pẹ̀lọ́wọ́ ọ̀tún tẹ́ bá fẹ́ mú ẹ máa mú pẹ̀lọ́wọ́ ọ̀tún kódà bẹ́ẹ̀ bá fẹ́ gba nǹkan ẹ gbà pẹ̀ lọ́wọ́ ọ̀tún bẹ́ẹ̀ bá fẹ́ mú nǹkan ẹ bá fẹ́ fún yẹn ní nǹkan ẹ fún yẹn pẹ̀ lọ́wọ́ ọ̀tún fa inna shaitan torí pé shaitan tẹ́ ń wò yẹn yakulu bi shimalihi òun ní máa ń jẹ pẹ̀lọ́tù wọ̀nyẹ́ ṣíwáwó bí shimalihi àpẹ̀lọ́wọ́sì òun ní máa ń jẹ pẹ̀lọ́wọ́sì òun ní máa ń mú pẹ̀lọ́wọ́sì òun ní máa ń fún pẹ̀lọ́wọ́sì òun ní máa ń gbà pẹ̀lọ́wọ́sì gẹ́gẹ́ bó ti wà ní Muslim Muhammad Ahmad ló fi fà á tó fi jẹ́ pé àṣẹ́kọ́ ni táwọn bàbá wa kọ́ wa tí ẹ̀ bá fẹ́ gba nǹkan tọ́wà nẹ̀wó sí kí ni wọ́n sọ ọ̀lẹ́kọ̀ọ́ ọwọ́ tún náà àti súnà ànábì wa Muhammad sallallahu alaihi sallam bí a bá fẹ́ fún wọn ní nǹkan tó wá fọwọ́ sí fún wọn ní nǹkan wọn pá ìwọ lẹ́kọ̀ọ́ ọwọ́ tún náà fi mú wá torí pé ṣàìtọ́ ni máa ń lo ọwọ́ sí yẹn púpọ̀ jù tó fi jẹ́ pé ẹ̀fì rí ilẹ̀ Yorùbá wọ́tọ̀ máa ń tán bá fún ọ ní kẹ̀kẹ́ tọ́lá àbí wọ́n fún ọ ní kẹ̀kẹ́ mi àbí wọ́n fún ọ ní kẹgbẹ́ mu tí wọ́n ní ọwọ́ òsì ní gbà ó sì mọ̀ pé ọ nǹkan èṣù wọn gbélé ọlọ́wọ́ wọ́n lè ní kan tẹ́wọ́ òsì kan tẹ́ ọwá la ah fọmọ̀ pé ó ti gbé rọ́mì ó ti gbé ṣàìtọ́ mi ànábì wa sallallahu alaihi wasallam gbogbo nǹkan tó dáa tó dáa lọ́tún ní máa ń ṣe kódà la fi rí náà olùmọ̀ tó fi wá ló tóbi ṣe wá lójú kòkòrò pé báàbà laago ká máa lò sọ́wọ́ ọ̀tún ànábì ọ̀laago ṣùgbọ́n ká fi jọ ànábì wa Muhammad sallallahu Islam sheikh Nasir al-Albani àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn wípé àwọn rí i pé ká máa laago sọ́wọ́ ọ̀tún àáfin fọ́sì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wípé nígbà wá ipá àwọn yẹ̀wúdí àwọn nẹ̀sọ́rọ́ tí wọ́n ta ago yẹn gẹ́gẹ́ tá a mọ̀ fáwọn wọn ṣe é dípìlẹ̀ bó tiẹ̀ jápọ̀ àwa mùsùlùmí náà la ṣe o torí pé gbogbo one two three àwa mùsùlùmí la ní o àwa la ṣe wọ́n kẹ́gbàá lọ́wọ́ wá ní o ṣùgbọ́n àwọn ni wọ́n padà sábà lórí ìṣesí yẹn owó tí wọ́n máa ń dago sí káwọ̀ máa jẹ sọ́wọ́ tún láti lè fi jìnà sí ṣaitan ní gbogbo ọ̀nà ṣaitan àwọn ní ọwọ́ náà bẹ́ẹ̀ sì ni àwọn ní ọwọ́ àlùjẹ́ náà gẹ́gẹ́ bá ọmọ ẹ̀dẹ́ ní ẹni ò ti wọná táwọ̀ àlùjẹ́nà àjọ tọ́nẹ́wò ni fẹni tí ó bá wọná nínú wa tẹni tí ó bá wọná nínú tí wọ́n náà lọ́dà kún májá wọ́wọ́ o a wà àlùjẹ́nà ni fẹni tí ó bá wà àlùjẹ́nà nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ní ẹ̀fẹni tí ó bá wà àlùjẹ́nà nínú tiwa náà ọlọ́dà kún jájọ wọ bẹ̀ bọ́lá wọn bá ti sẹ́nu gbogbo àwọn ẹranko pátá tó bá dijọ́ gbèdàlùkì yàrá mọ̀ ẹni wọn bá fìyà jẹ kéní tó fìyà jẹ kejì yóò dẹ́sẹ̀ padà ni ọlọ́run bó sì sọ wọ́n di yèèpẹ̀ ló fi wà nù sọ́ọ̀tù nẹ́bà yìí nípa rẹ̀ pé ọ̀yẹ̀ kú ló lè káfíìrò yà lẹ́yìntà ní kún tuntun rọ̀bà àwọn kèfèrí ọmọ asọ́njọ́ ah, kò ní mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà òjijì lọ tọ́lọ̀n bá wa ṣe tọ́wá fi jẹ́ pé à ń mọ ṣàìtọ́n à ń mọ àlùjẹ̀nú díẹ̀díẹ̀ báyìí ó yẹ ká mọ̀ pé ìwọ̀n tá a jìnà sí lálùjẹ̀nú jẹ́ ṣùgbọ́n àjìnà sí o àjìnà sáwọn àlùjẹ̀nú o ní ṣe là ń ṣe wọ́n là ń dì mọ́ wọn láàmọ̀ fà ń dì mọ́ wọn lọ́nà wo ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu wa tó ṣe pé gbogbo ohun tí ó ń ṣe ọlọ́run bá fún wa pátá tó ní ká máa ṣe àmójútó lórí ìkẹ́ àkọ́kọ́ tí kọ̀kọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni pé ó ń ṣe ọlọ́run ọba ní pé ká máa gbọ́ nǹkan tó da nínú ilé àdìsí wá pé ká máa gbọ́ sóràtù bákọ́rà nínú ilé pé nulẹ̀ tó bá ń gbọ́ sọ́ọ̀tù bá kọ́rọ̀ tó bá ń ka sọ́ọ̀tù bá kọ́rọ̀ ẹ̀gbá kẹgbẹ́ pé sábà ń ka sọ́ọ̀tù bá kọ́rọ̀ ṣẹ̀tọ́ọ̀nù ò ní ọdún tọ̀ ẹ̀gbá mi gbé pé inú ilé tí wọ́n bá ń jẹ́ pé wọ́n ń ka sọ́ọ̀tù bá kọ́rọ̀ wọ́n bí àlà wọ́n kà fúnra wọn ni o tàbí wọ́n kí kéṣẹ́ dìbò wọ́n gbọ́ nínú ilé yẹn ni o ṣẹ̀tọ́ọ̀nù ò ní wọ̀ bákan náà nínú ohun tí ó ń ṣe ọlọ́run bá fún wa ní ìgbìyèlé rẹ̀ òun náà ni ká máa káyà mẹ́wàá kan sí ìbẹnusọ́tò bá kọ́ra pápá yìí látàdà abúlé ìbínú ọmọ ṣẹ̀wọ̀n rẹ̀ àbúrẹ́bù mọ̀sí sọ pé ní ó bá mójútó àyà mẹ́wàá kẹtù bẹnu sọ́tù bá kọ́rọ̀ ọlọ́run bọ́ ńlá kóònù ṣàìtọ́n kó lọ́wọ́ ṣàìtọ́n kí láyà mẹ́wàá náà alif tí dé múfìlè òun òun pè láyà mẹ́rin nínú ìwáyà tó wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ìrìwáyà márùn-ún ni lọ́wà lọ́dọ̀ tiwa ó láyà mẹ́rin nà bákan náà aya tó kò séyìí àtàyà méjì tó wà lẹ́yìn rẹ̀ ó jẹ́ méje bákan náà amọ́nà rasul aya tó wá bìfọ́ rẹ̀ lillahi ma fi samawati wa ma fil ardi wa in tubidu ma fi anfusikum aw tukhfuhu títí tó fi débi amánà rasúlù mọ́nsúlà ilé ìmìnira bìí ṣe dé parí àyà mẹ́ta lòun náà gbogbo ẹ̀jẹ̀ àyà mẹ́wàá àfa abdullahi mo ti sọ pé ah sèyàn báwo lè máa mójútó àyà mẹ́wàá wáyé kó dà òun fún wa nígbìyèlé pé ẹnì kí òun ní bẹ sálùjẹ̀nu bá fọwọ́ bà sèyàn bí káyà mẹ́wàá wáyé àyà àfikọ́ náà bọ́ọ̀lá kó lọ́wọ́ ṣàìtọ́ ni nínú kẹta sí ìgbọ́kúgbọ́ nínú ilé gbogbo èmi làwọn pàṣọ́mà òfésèrè òṣùpá kódà ẹjẹ́ ń gbé lọ ayé lóní ó ṣe tẹ́tí ó bi gbogbo wọn yẹn tó bẹ́ẹ̀ ṣe jẹ́ pé orin yòówù tí wọ́n bá ti ń lùlù sí àtàwọn ọmọ ìyá àdù piano omele jìtá bẹ̀m̀bẹ́ takara aago bàndírì gbogbo wọn yẹn tó bá yẹ ti máa lù ú kájínà kájìnà sí ohun ṣàìtọ́n ààyè méjì wọ́n ti fún aká máa lù bàndírì níbi ìyàwó láàrin àwọn obìnrin síra wọn òjò ọdún láàrin àwọn ọmọ kéékèèké ọba fún àwọn ààyè méjèèjì yẹn ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ fún wa bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké lóòjọ ọdún wọ́n lè máa lù tí wọ́n náà bá rí àrẹ́gẹ́ bí ọmọdé wọ́n lè máa lù lóòjọ ọdún lẹ́yìn kan àgbàlagbà nílùú ọ̀rọ̀ tí wọ́n ń ṣùgbọ́n ní ìsìláàmù tọ́lọ̀n bá ṣọ́rọ̀ nẹ́bí Muhammad sàálà tọ́lámù èèyàn lè lu bàndé ìṣùgbáyè méjì yẹn náà àwọn obìnrin láàrin ara wọn lọ́jọ́ tàbí lálẹ́ tó kún àárọ̀ rẹ̀ tí wọ́n máa lù láàrin ara wọn ẹlẹ́ẹ̀kejì òun náà nílò òjò ọdún àwọn ọmọ kéékèèké ìyàwó Aisha àtàwọn obìnrin ẹgbẹ́ wọn wọ́n ṣe bẹ́ẹ̀ lóòjọ òun ni pé á ah, mọ́sàbíru ṣẹ̀tàn ohun ṣẹ̀tàn nínú ilé ànẹ́bí ànẹ́bí sọ pé òjò ìrùn dọ́rùn sí wọ́lẹ̀ fàhádà yìí dùnà ọdún wa lónìí àwọkàmàkà ọdún wa lónìí àwọn ọmọ kéékèèké láǹfààní fún oṣèlè ń bẹ̀ làwọn olùmọ̀ ti mú pé àwọn ọmọ kéékèèké lè ṣe bẹ́ẹ̀. ó bẹ́ẹ̀ fẹ́ yàtọ̀ sí méjèèjì yẹn gbogbo ohun tó jẹ́ à ń kọrin lòlò sí ajínẹ̀sì kò sí ohun tó burú kéèyàn dá wákà kò sí ohun tó burú kéèyàn ọkọ ewì ṣùgbọ́n jìnà sí gbogbo àwọn orúkọ tí mo dá kọ lọ yẹn àwọn jìtá omele aago gbogbo wọn yẹn jìnà sí tó bẹ́ẹ̀ tẹ́ lè mú mọ́ á ó ti burú jù ní sì máa ń tètè pe ṣàìtọ́ọ̀nù wọlé tó bá fẹ́ tètè fẹ́ jí ọ̀rẹ́ ṣàìtọ́ọ̀nù wọ́n máa kiri yẹn nulẹ̀ ó rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìjọ máa ṣẹlẹ̀ nínú ilé láì ní nídìí ẹ̀ẹ́tẹ̀ máa jà ìjọ máa wọ́pọ̀ nínú ilé yẹn tí wọ́n bá fi ń plé àwọn orin yẹn kódà kó má jẹ́ pé àwọn obìnrin ọkọ kan náà lọ́pàá wọn fọ ọkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wọ́n sì máa bára wọn yẹn dì nínú ilé tó bá ti ń plé kìíní yẹn ẹ kíyèsí gbogbo ilé lọ ṣùgbọ́n ilé tó bẹ táwọn nǹkan yẹn ìgbà wọn fi yẹ orí pé ṣàìtọ́ wọn ti lé èkìtì nínú kẹta gbọ́dọ̀ fi bọ́ lọ́wọ́ ṣàìtọ́ ni nínú ọ̀nà tàà lè sí bọ́lọ́wọ́ ṣàìtàn òun náà ọmọ wa tàà láàbí ká máa tó papọ̀ mọ́ a máa wọ ọlọ́run ọba lólùsọ lórí rẹ̀ pé bá wa sọ lọ́wọ́ ṣàìtàn pẹ̀lú àwọn gbólóhùn tó wá látọ̀dà níbi wa Muhammad sallallahu tí ò tí ju ọmọ ọjọ́ méjì ọmọ ọjọ́ mẹ́ta lọ ọmọ oṣù kan ọmọ oṣù méjì ọmọ oṣù mẹ́ta ọwọ́ pé kò tí lè máa wí gbólóhùn yẹn fúnra rẹ̀ gbọ́wọ́ lé lórí níwájú orí tàbí kan gbọ́ lé láyà tàbí kan fọ́ lé la lásán tó sì ka àwọn àwọn súwá tó jẹ́ súra àsọ áyà tó kò sí áyà àsọ ni àmọ́nà rọ̀súlù bí wọ́n sílẹ̀ ilé ìmẹ̀ lọ́bẹ̀ áyà méjèèjì yẹn ó ń sọ ọlọ́run bá ní pé mọ̀ ń kọ́ra á àyàtà ní fi áàkìrì sóràtù bákọ́rà fi kúlì lẹ́yìnlẹ́ tí kan sọ́tà ẹni yóò tó bá ka áyà méjì tó gbẹ̀yìn sóràtù bákọ́rà lálaalẹ́ ó ti tó ọwọ́ ká fáwọn ọmọ rẹ̀ tí ò tí mọ̀ ká kọ́ gbọ́ lé wọn lákọ̀ ká bẹ́ẹ̀ yóò bọ́ lọ́wọ́ ṣẹ̀tọ́ mi ní láìka rẹ̀ bákan náà ìwọ náà fẹ́ sùn fúnra rẹ̀ ọ bọ́ lọ́wọ́ ṣẹ̀tọ́ nínú tó gbọ́dọ̀ kà ní o má jẹ́ ọ bọ́ o ò ṣe ẹ̀wà lè kà kẹ́kẹ́ kódà kan ka àyà méjì tó parí sọ́tù bá kọ́ra ẹ̀ káfátà lànàbí ó ti tó yẹn ṣùgbọ́n kọ fẹ̀ wá dé lálẹ́ ó sì jẹun tán kó sì sún báńkù ó dájú pé ó gbádùn ní mùsùlùmí ibi táwọn mùsùlùmí sì pọ̀ sínú ìyẹn ló fi fà á tó tó ayé tó tó bá di lóru ẹ̀kẹ́ ìpẹ́ lómi ó lè kéwá látojú rán bó ṣe kéwá yẹn láì lómi lè má la ọmọ tí ì lọ bọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni o rẹpẹtẹ síṣẹ́ láwùjọ wa ni o ìhun tó rí lójú ọ lójú rẹ bí wọ́n ṣe fún lọ́rùn lọ́rùn ó sì tajú sáyé ó jí lódodo ṣùgbọ́n wọn jáde mọ́ ó ṣe lọ bọ́ lọ́rùn ẹlòmí ń bẹ wọn á gun ní nǹkan bí ọ̀bẹ lójú rẹ tó bá tajú sáyé báyìí ibi wọ́n gun gangan lójú rẹ yẹn yóò sì máa dùn kò súnwó tó ní sí sí ọlọ kò sóògùn tó lò sí sí ọlọ ìyẹn lẹ́mà gbọ́ táwọn dókítà máa sọ pé ẹlọ́ fẹsẹ̀ elétò wọ́n wá sọ nílẹ̀ Yorùbá pé ẹlọ́ fẹsẹ̀ elétò ìwọ mùsùlùmí ò ní problem wọ́n lọ́wọ́ problem fúnra rẹ o fún mùsùlùmí tó bá gbádùn là ń sọ o ò ní problem pé pé àwọn dókítà tọ́jú nǹkan wọ́n wá ní ah, ibi àbáadé yìí à ń fún ọlẹ́jẹ̀ kéníkejì kẹta lórí ẹlẹ́ẹ̀kejìlá a sì ń yẹ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n á rí pé òkú òní 13 náà ẹ lọ fẹsẹ̀ létò yìí láwọn àìsàn onírẹ̀rẹ̀ tó ṣe pa ti bá sábà dáadáa àlùjẹ̀nú ni wọ́n máa fọwọ́ gbé ìjì wọn ni wọ́n wá ní Yorùbá lọ fẹsẹ̀ létò ibo Yorùbá lọ àwọn bá gbalé babaláwo lọ yọba gbada yọgbọ́dà àwọn pèsè lọ ọ̀dà àwọn alufá lọ yọgbọ́dà orí òkè túdé orí òkè ayọ̀ orí òkè kìníkẹ orí òkè àánú yọgbàbẹ̀ lọ ọwọ̀gbẹ́ o ò lè jáde ń bẹ̀ mọ́ tí èkó láyé o ò lè jáde ń bẹ̀ mọ́ tí èkó láyé tí ìwọ̀n bẹ́ẹ̀ bí ṣẹlẹ̀ sí ọ ìwọ̀n tó kẹ́kọ̀ọ́ ni pé kí láti ní káwọn ọmọ ó fi máa lọ kéwú náà ìwọ̀n tá ti ní wọ́n máa lọ kéwú gangan àìnù rẹ̀ ládé ìwọ̀n tá ti ní káwọn ọmọ máa lọ kéwú àìnù rẹ̀ gangan ládé tó se pé ọ jẹ́ pé ilé ìkéwú ti ń lọ kìí ṣe ilé ìkéwú tó yẹ fún wọ́n ní pé máa lọ ta kọ̀ǹkì méje wá ẹnà lé kọ̀ǹkì mẹ́tàlá wá adárípá tí ẹ̀ṣẹ̀ rú ilé ìkéwú báyẹn ní lọ o tó yẹ pé ilé ìkéwú ẹ̀sìn ní lọ tí ẹ̀ṣẹ̀ ilé ìkéwú ẹ̀sìn irú ọmọ bẹ́ẹ̀ kọ́ kẹ̀ pé pé ah abdulfata abdulwasi ibrahim suleiman dákun ìyá kọ rẹ̀ yìí àìsàn tí ń ṣe wọ́n láti ṣe lè rárá ò lè rárá ọlọ́run bó fomi wọ́n wá ń bí yòówù tàbá wá fáwájú lọ lórílẹ̀-èdè nàìjíríà yìí kó ń pin ọ̀wá àmọ̀ mọ sọ́tùlù fàátíà ẹ ti bọ́ lọ́wọ́ ohun tí ń kó ń kẹ̀ka sọ́tù sínú omi yẹn pẹ̀lú fẹ́ gbọ́lọ́wọ́n ẹ sì gbà pé yóò ní lápá ṣùgbọ́n tẹ́ ẹ bá ń kà ẹ̀rí pẹ́nu yín bọ́ sínú omi yẹn tẹ́ ẹ bá ń kà ẹ gbìyànjú láti máa ro omi yẹn papọ̀ fọ́nà kó ṣe pọ́ pẹ̀lú ọwọ́ yín tàbí nkẹ́kẹ́tẹ́ lè máa fi ro kásẹ́gùn sóra tẹ́ ń kà yẹn máa bọ́ sínú omi yẹn tọba lè kà á lẹ́ẹ̀mejì tọba lè kà tó láti pàṣẹ alẹ́ ẹ̀ta ọmọ àjà púpọ̀ tọba lè kà á lẹ́ẹ̀mejì gẹ́gẹ́ bí nǹkan yìí ti sọ pé ìpàṣẹ nǹkan lẹ́ẹ̀meje ó ní ìtumọ̀ tí àkíkọ̀ fi bọ́ sọ́jọ́ keje tí islam fi náà máa tàkíkọ̀ níjọ́ keje ó ní túmọ̀ tí sẹ́mẹ̀ fi jẹ́ méje fún wa ó ní túmọ̀ tí ilẹ̀ náà fi jẹ́ méje fún wa ó ní túmọ̀ gbogbo àwọn méje méje yẹn ó ní túmọ̀ tó yẹ pé nígbà bá pé ọdún méje ni wọ́n tó pa á láṣẹ pé kí wọ́n máa kọ́ wa nínú kíkí pé tàbá tó pọ́dún méje ni gbogbo méje méje yẹn ó ní túmọ̀ nítorí kọ́ yìí mú ní pé ah tàbá lè ka sọ́dún fàá yóò nílapa púpọ̀ dáadáa sọ́ra ibà mọ̀ o tún lè fi ara kike kẹfẹ̀kẹ́ níbi àkọ́kọ́ tọ́ọ̀kà tọ́bọ́ ka lélẹ̀ kejì ogun wígé bí nígbà tó bẹ ká lẹ́ méje yọ balance ó tètè yá ju kó sọ hàn lọ àwọn bàbá wa ń hàn tú ọlọ́gbọ́ bá tẹ wọ́n o tọ́rọ́ sí kọ̀ǹkan rọ̀ wọ́n lọ́rùn àti kọ̀ǹkan rọ̀ àwọn lọ́rùn dáadáa àti kàǹkan ó ṣòro fún lọ́nà wo wọn ò máa ràfin yẹn pè dára táwọn bá ń hàn a lè sọ pé kò sí ohun tó burú bẹ́ẹ̀ torí pọ̀ pọ̀lọpọ̀ wọn ò máa ràfin yẹn dáadáa ṣùgbọ́n wa lónìí ọlọ́run ní a máa ràfin yẹn pé àti kọ̀ǹkan ò lè fún wa pa láti kọ̀ǹkan gbogbo ohun tí ń sọ fún yíyọ yẹn kọ́ wá kí máa kà á kí máa sọ ní kí máa wùlẹ̀ ẹ̀sẹ̀ máa hé lórí mọ́ ṣùgbọ́n ní mi láà púpọ̀ láti sọ pé kí n sẹ̀ níṣẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n láti kà á ọ̀rọ̀ àwa lọ́rùn lónìí láti kà á àti wá kà dáadáa àwọn tó ti lọ kéwú bẹ́nu wọn àwọn bàbá wa àwọn jẹ́ àwọn haúsá tó kọ́ wọn kéwú àtẹnudẹ́nu tó báwọn ti gba kéwú ó lé ọ̀rọ̀ fáwa lónìí tí wọ́n bá ka alẹ́ amúdù lásán bí wọ́n ṣe wí à èyàn fẹ́ wọ́n pé tí alẹ́ amúdù lẹ́fà yìí ọmọ àlẹ́ o ọmọ àlẹ́ o àléfù tó yọ́ sẹ́lókè ní jẹ́ ha tọ́bádámúrí lamú àjẹ́ hálí akàrímú tó ní ọ̀sẹ̀ lókè ní jẹ́ ha tó rẹ̀ mímú àjẹ́ ham dàní tó ní fúwà lókè ní jẹ́ dù áhàlì áhàmú dù alhamdu ewu wàhálà yìí ọwọ́ láti lónìí ọ̀rọ̀ láti kọ̀ǹkà ló fi jẹ́ pé tí ẹ̀ bá tó láwùjọ tẹ́bọ́ sàtìrí pé wọ́n ń tọ́jú ẹnìkẹ́ kò tètè gbọ́wọ́sà ẹ̀tẹ̀ ní kọba yín kàǹkẹ́ sínú omi tó tẹ́ mu kálàrí èèyàn máa mú díẹ̀ díẹ̀ tẹ́bá tún lè rí pé kó tó bá yín kà mí kọ́ máa fi sinra pàpà jùlọ lálẹ́ tó bá fẹ́ sùn nígbà tí ó bè ṣe láàrin ọjọ́ méje sí twenty one days ọlọ́run bọ́ là kó nínú ti ń ṣe nínú ohun tọ́lọ́run bá fi ní pé kéèyàn bọ́ lọ́wọ́ ṣàìtọ́ọ̀nì tíyàn bá lè ṣe òmùjá rọ̀bù ni inú oore tọ́lọ̀ bá ṣe fún wa lónìí tí ò ṣe fáwọn bàbá wa lánàá òun ni pé gbogbo ọ̀nà làwọn òfin lè jọ pàdé àtàwọn adáhunṣe a lè pàdé láíláí kò sí bí a lè pàdé báwọn bàbá wa ọ̀nà tí wọ́n lè pàdé pọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa egbò àwọn ni àwọn bàbá wa ọ̀mọ́ wọ́n tẹ̀ lọ ọkọ̀ lọ́dọ̀ wọn ni lásìkò tí wọ́n ń kọ́ wọ́n kọ̀ nǹkan mí ìmọ̀ tíṣà sí Islam ọ̀fẹ́ àwọn ò sì mọ̀ àwọn náà ń lò nínú ìsìláàmù yìí ó padà wá di wàhálà mọ́ wọn lọ́wọ́ lónìí ibi wọ́n ti gbà á kìí sọ̀dọ̀ àwọn mùsùlùmí láti máa sọ pé ni ọba lóyún nú nínú ohun tó yẹ kóró ni pé májè wọ́n máa ṣàṣejẹ́ fún ọ àbíkọ́ jẹ́ mùsùlùmí tó gbádùn dáadáa tọ́ba akọ́bá sọ pé kìlí yìí olóyún o lọ́ọ́ jẹ́ wúlò tọ́ba yẹ pé mùsùlùmí tó gbádùn dáadáa ni òṣèlú tó ṣùgbọ́n ẹ wọ́n wá níbo ló ti lọ gbà wá wọ́n ní lọ́dọ̀ ìyá alágbo ah! àwọn àwọ̀ ìyá alágbo ọ̀hún kìí ṣe ìyá tó ti ẹ̀ wọ́n ní ìsìlámù yìí rárá ah! àfàìmọ̀ kọ́ máa ìpówó bímọ yẹn papọ̀ lálùjẹ̀ náà ẹnìkan bẹ́ẹ̀nà tó ń kàwé kìràfún lẹ́jọ́ mẹ́ta ìtàtífà years ló ti lò lórílẹ̀ yẹ̀pẹ̀ níjọ́ wọ́n bí wọ́n bí papọ̀ málùjẹ̀ náà wọ́n lọ́ọ̀ nígbà tí wọ́n wá ń kàwé kìràfún àlìjẹ̀nú wá sọ̀rọ̀ ọmọ ọdún mélòó ni ọlọ́mọ ọdún 35 years èjì òpùrọ́ ni ọ́ ọwọ́ aṣẹ́ ìsọyọ ọmọ ọdún rẹ̀ gẹ́gẹ́ ìjẹ́ kí lọmọ ọdún rẹ̀ ó ti lé 300 years ti lé ní 300 years ọlọ́run ti wà ní 267 years kí wọ́n tó kó sí la ìjọ wọn bí lòun ti kó sí la bọ́ọ̀lù sáà kó sí la ó ní pé wọ́n gbé lọ́ọ̀dọ̀ ìyá àgbẹ̀bí ẹmọ̀ fún ọmọ láwùjọ wà yìí lọ́dọ̀ ìyá tí máa ń gbẹ̀bí àwọn ọ̀yá yẹn wá ní wọ́n èé ṣe mùsùlùmí kìí ṣe bí ó tí wọ́n náà tí wọ́n bá sámọ̀ lẹ́sìn náà wọ́n ló torí pé àárín ẹjẹ́ mùsùlùmí tó pé bí sánẹ́bí tọ́ka wa sí táàrin lọ́lọ́run bá fi sàánú tiwa náà alhamdulillahi rabbil alamin ìwọ̀n táwọn náà mọ̀ ni wọ́n ń lò ṣùgbọ́n àti ló pọ̀ nínú wọn lò ibi wọ́n ti ṣe ní ṣéèkì nù ibi àṣìṣe ti bá wọn nù tẹ́yà bá wá lówó ọ̀nà yẹn èyí ó tètè yà àlùjẹ̀rẹ̀ ó gẹ́gẹ́ bí ohun tá à ń sọ ṣùgbọ́n tó bẹ jẹ́ pé mùsùlùmí tó gbádùn dáadáa la lọ́ọ́ bá áàlà lọ́wọ́ àlùjẹ̀rẹ̀ lórí ìlú ìta bákan náà nínú ọ̀nà tí ẹ̀fí máa ń là lọ́wọ́ àlùjẹ̀nú ìlú láì tààlà gbogbo ògbà yóò tọ́ bá ti wọlé ẹ̀gbin máa rántí ọlọ́run tọ́ọ̀bà jáde máa rántí ọlọ́run ọ̀wà rántí ọlọ́run bá rárá ń gbọ́ fẹ́ jáde ilé ẹ̀gbẹ́ kọ́ọ̀kẹ̀sí bí tọ́fẹ́ wọlé ilé ẹ̀gbẹ́ kọ́ọ̀kẹ̀sí bísímìlà ọ̀fẹ́ wọlé ẹ̀gbẹ́ ọmọ àdúrà tí wọ́n máa ń ṣe káfẹ́ bísímìlà ọ̀kẹ́ náà ọmọ ya wa àwọn àlùjẹ̀nú láwọn sọ títí gbogbo ohun tí wọ́n bá ṣe láyé yóò ṣe bísímìlà wọ́n láwọn wá sọ lóko láàrin ara wọn àwọn máa ń pè ní àáfàá bísímìlà kò sí nǹkan ohun tí yóò ṣùgbọ́n jẹ́ wọn padà kó sí la ìjọ wọn ṣe sí abẹ fún ìjọ wọn padà tó kó sí la tó wọn mọ ohun tí ń ṣẹlẹ̀ mọ́ tí ò sí nítòsí mọ́ wọn tó wá kó sí la àwọn náà wá ní àwọn lè títí àwọn ọba ọ̀tí ìjọ yẹn kó lè mọ bá gbára bísmìlá ìṣètò fọba lè máa dún nímọ̀ pé ọfẹ́ jẹun òun ṣe bísmìlá ọfẹ́ bọ́sọ òun ṣe bísmìlá ọfẹ́ wọlé ẹ̀gbin òun ṣe bísmìlá

gufuranak fọ́kà sọ pé gufuranak lásán kí tó ń sọ ọlọ́run sọ pé a máa sọ pé gufuranak àforíjì rẹ ọlọ́run àwọn olùmọ̀ pé bá wà nílé ẹ̀gbin èrò èèyàn máa ń pọ̀ èrò búdísì máa ń pọ̀ jù èrò tí ọ̀dà sẹ̀tọ́n máa ń fọpọ́ ṣeré púpọ̀ jù ọ̀fọ̀ àtàwọn ọ̀kẹ́ fi rò ó pé bá ti wà nílé ẹ̀gbin kéèyàn máa dé fìlà <laughs> wọn ò mọ̀ pé sẹ̀tọ́n agbára sẹ̀tọ́n ó dé fìlà wọ́n lè ọgbọ́nà wọlé ẹgbà fíkọ́ dé fìlà tó fà áìkú wọ́n ti so fìlà kọ́ ẹnu ọ̀nà ilé ẹ̀gbìn àríwáyí ọlọ́fìlà fọ́nàmọ́ dé fìlà ilé ìpínlẹ̀ mẹ́wọ́ máa tẹ́ra rẹ jẹ ihun tó yẹ kọrin elétí ni pé kó sàdúrà tó ṣe kó tó wọlé ẹ̀gbìn kìí ṣe gbogbo dé fìlà kọ́dà bàbá àwẹ́ láwàyí kìí sọ pé bísmìlà ó Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith. A ó ti pé jù. Tọ́rọ àdísì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà fún méjèèjì. Àdísì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà fún méjèèjì. Àdísì Àlì ló sọ nípa Bismillah. Àdísì Ánẹ́sì ló sọ Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith. Àfáà wa tó ṣe Húsùlù Mùsùlùmí wá kó méjèèjì papọ̀. Pé ta bá fẹ́ wọlé ẹ̀gbẹ́, ká sọ pé Bismillah, Allahumma ìní àwọn òdòbíká nílẹ̀ ní kúbùsí wọ̀lọ̀ ọ̀bàrí tó bá ti lè ṣe ọgbọ́lọ́wọ́ ṣẹ̀tọ́nu ọgbọ́mẹ́nu tó ń ṣe nílé ẹ̀gbìnlẹ̀ lómi ti kó wàhálà jẹ ọ̀kẹ́nu ọmọ ya wa kan ọ wà lọ́mọ ọdún sí sí yìí ẹ̀sẹ̀ sù lọ́wà nígbà náà ọkẹ́ jẹ́ pé wọ́n ṣe wọ́n ṣàwàdà lásìkò jẹun ní o ní skul ìtọ́ wa ń gbọ̀n ọkẹ́ bọ́ ẹgbẹ́ kẹlẹ́ lọ́tọ̀ ni ìtọ̀tọ̀tọ̀ báyìí ilẹ̀ ìdílò ti pé ilé ẹ̀gbin wọn ni a máa ṣe àdúrà yẹn. Tọ́bẹ̀ ti ẹjẹ́ pé bìkan náà lọ́fẹ́ tọ̀, kìí ṣe ilé ẹ̀gbin. Ṣùgbọ́n orí pọ́ sápamọ́ tó lè ṣẹ̀gbin ń bẹ̀, ó ti ilé ẹ̀gbin fún. Àsìkò fẹ́ ṣe yẹn, ọ ọba tàwàkáltù alọ́lọ́ láháúlà wà láàkúwàtà ìlàlẹ̀ gbogbo ohun tẹ́ ká máa mọ̀ ní ni ó ṣùgbọ́n tẹ́ bá tí è sáwọn mùsùlùmí mi ọkọ̀ ń bẹ lọ́pọlọ wọn ọkọ̀ ń bẹ lọ́pọlọ wọn ṣùgbọ́n gbogbo àwọn tàà ń sọ yìí wọn ọmọ gbogbo àwọn ọkùn ọpọlọ wọn láti ṣe ṣùgbọ́n ọgbọ́n tí ìsọ látò ní ẹlòmí owó pé ah, kíní yìí ti pọ̀ jù láti jọ ìṣòro ti dórí ilé ayé gbogbo àwọn kẹta ń wí kéékèèké ni àwọn kẹmí tó tún pọ̀ jù báyìí lọ ń bẹ ṣùgbọ́n kó tún lè máa rọrùn fún wa àwọn àdó àǹbẹ tó tún gún tó ń ṣe ọlọ́run bá tún máa ń ṣe ṣùgbọ́n àwọn gbólóhùn kéékèèké ìkákẹ́ mọ́ wọ́n síbẹ̀ náà lò ní oṣù sọ pé á ah, gbólóhùn yìí gún o bóò láti á máa wá ṣe fóònù ń bẹ lọ́wọ́ wa tó wà rẹ́kọ́ọ̀dù tí rìkọ́ọ̀dù àwọn ọ̀gbọ́kùgbọ́ la máa lọ fi rìkọ́ọ̀dù ọkẹ̀ wá àpá àkẹ́pẹ́ dàkùn tí ẹ̀ bá fẹ́ wọlé ẹ̀gbìn àdúrà tí wọ́n ní a máa ṣe bá ń kà á bíbí tó bá fẹ́ wọlé ẹ̀gbìn kọkẹ̀ lọ wá ọwí tẹ̀lé nígbà tí ń sọ kó wí tẹ̀lé kó fi wọlé ẹ̀gbìn ó sì là ọ́ tó lé ní ṣùgbọ́n gbogbo nǹkan yẹn ṣẹ̀tọ́ máa ń jẹ́ ó lé lọ́dọ̀ ẹlòmíì ẹni tọ́lọ́ bá fẹ́ jẹ́ ó lé fún ṣùgbọ́n yọ ọ̀rọ̀ lọ́dọ̀ ẹlòmíì ẹni tó yẹ kó bá borí ṣẹ̀tọ́ ọlọ́mọ jẹ́ kí ṣẹ̀tọ́ ní borí wa ká borí ẹ̀ bákan náà inú kẹta gbọ́dọ̀ sọ́ra fún láwùjọ wa yìí òun náà ní kéèyàn sọ́ra fún ìmá lọ ní títì kẹ́lì kí wọ́n pàdé èèyàn kó lóhun orí rẹ̀ sí i tí wọ́n bèèrè sọ fún wọ́n láwọn orí rẹ̀ sí ọ kọ́ ọmọ fún wọ́n gẹ́gẹ́ ní fọ́blẹ́ o sí lọ́hun bó ti tó àti bó ti yẹ láti jọ àwa ti dáyé wà ń bá pàdé rí kẹ́lì kí olóhun orí rẹ̀ sí mi wà láì rí rí yìí sì máa wá kí n rí níbi ah! mo e ti rí àkúnà mo ni o kùmọ̀ ni mo ni o ẹgbà ni mo ni kòbókò mo ni o ọwọ́ akéré jù tẹ̀sùbá ah! ó yẹ gba méjì ìwà ni ah, ó yẹ ti mọ̀ pé ìjọ tó sọ̀rọ̀ yẹn ọ gbà bílálà méjì ìjọ tó sọ̀rọ̀ yẹn fún mi tí wọ́n bẹ́ẹ̀ ti sọ ọ́ tẹ́ bílálà méjì kí ó bọ̀ sí ọ̀la bí wọ́n tó rí orí rẹ̀ ìríkùrí lórí ìríkùrí lórí ṣùgbọ́n nù kẹta yẹ pé àgbádùn sí láwùjọ wa yìí iná ní kẹyẹ wà ẹ̀rẹ́ lómi tó ṣe pé jọ́kẹ̀ wá bá ọ̀rẹ́ ni tó ọ̀rẹ́ mi tẹ̀mí mo bá lọ tẹ̀ ẹ lọ́yọjú o kí ẹ lọ́yọjú tó nípa wọ́n sá ń kí wọ́n ń kí wọ́n ń kí mo tọ́ bàbá ẹjọ́ náà ọ̀rẹ́ mi nu òun ìyàwó rẹ̀ ń bẹ́nu oyún òun ní wọ́n ní o ṣe sàárà àgbọn o òjú bẹ́ẹ̀ náà lọ bí ẹlòmí wa gọ̀dí yóò ní ọ̀ ah, ṣe sàárà àgbọn o tẹ́lẹ̀ bá mi ṣe ọ̀ ṣe ń bọ́ ṣe wọ́n bọ́ ṣe o ó ṣe fúnra rẹ o ni wọ́n ń pè lẹ́bọ̀ gẹ́gẹ́ nù nínú àwọn tí wọ́n ń pè lẹ́bọ̀ gẹ́gẹ́ nínú ìsìláàmù gẹ́gẹ́ nù ọ̀lá kí ní àtàrọ̀ nẹ́ẹ̀sì láyà àlàmù tó pọ̀pọ̀lọpọ̀ ọmọ èdè ènìyàn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ọmọ wọ́n èé dá sàárà fún yàn ní kúkúrú wọn gbọ́dọ̀ lọ́sàárà fún àwọn bàbá wá gbà lọ́dọ̀ àwọn oníṣègùn mistakenly àwọn náà ń lò fún ṣùgbọ́n èèwọ̀ ni nínú ohun ọba àtànẹ́bì nìkan ni òun ni sàárà wà iléyá ní bọ̀ wáyé kí láti ṣe níléyá kí láti ṣe níléyá ni ẹ̀rìn àgbò ẹ̀rìn ewúrẹ́ ẹ̀rìn màálù àti ẹran àìjẹ́ kígbé fúnra mi ni ẹ̀kọ́ sí rọ̀ àti ẹran ràkúnmí ìhun tọ́lọ́run bá nídìí lọ́wọ́ wa nù ìhun wá ń sin adìẹ mo wá ní adìẹ 2 million mo wá nínú adìẹ 2 million mo fẹ́ kó 200 péré 200 mo fẹ́ fi ṣe léyá tọ́lọ́run bọ́ gbà lọ́wọ́ mi níjọ́sìn wà náà ọlọ́run bò ní gbà tí n bá ní n bá jẹ́ ọlọ́dẹ tí mo lo oko tí mo lọ pa gàlà mẹ́wàá tí mo ní mo fẹ́ fi pẹ̀rẹ̀ ẹlẹ́yà ìgalà ọlọ́run bọ́ gbà ọlọ́run bò ní gbà bẹ́ẹ̀ wá láwọn àlùjẹ́ nínú ẹ̀ṣẹ́ máa ń ṣe fáwọn èèyàn láwùjọ wa yìí wọ́n dá sára fún wọn wọ́n ní pé àgbọn méje iyọ̀ síbí méje atare méje garawa epo pupa ẹyọ kan òbúkọ dúdú ẹyẹ lèkélèké funfun báláwú méje àbẹ́là méje àwúdùbíláì mílẹ̀ ṣètọ́ lọ. tó gbogbo àwọn tó máa ń lakó gbẹ̀ngàn yẹn tí wọ́n máa ń bí lòólò yẹn wọ́n ní ìdúrú kíà ni o ẹ̀rí pé ń ṣẹlẹ̀ nínú àwọn mùsùlùmí náà wọn ọ̀sẹ̀ máa ṣe mọ́ ní ìsinmi o tí wọ́n pé wọ́n láwọn ń sàdúrà wọ́n bá lẹ́mi gbé ẹnìkan níbi àdúrà pé ń ṣẹlẹ̀ láìláìlọ́lá wọ́n bá lẹ́mi gbé ní ọ̀bà máa sọ pé ẹ̀ lágbájá tó wà níbí yìí kọ́yà ṣe lẹ́yìn kò mójú tó kò dáadáa sọ́kọ rẹ̀ nígbà táwọn ẹlẹ́sìn ní kọ́kọ́ dé wọ́n máa ń ṣe pọ̀ tójú ti là ní àwọn ní òṣè mọ́ àwọn ní òṣè mọ́ ẹ̀mí bẹ́ẹ̀ ti gbẹ́ nìkan àlùjọ̀nú ní bẹ lára rẹ̀ o gbogbo ohun tó bẹ́ẹ̀ sọ ẹ̀mí tẹ̀lé o àlùjọ̀nú ní sọ ohun tí tó fẹ́ jẹ́ kẹ́ ẹ ti tẹ lọ́wọ́ o ìwọ̀n tẹ́nìyàn ní ìdí tún ẹgbọ́wọ́lé lákẹ́ sàkáàbù fún ẹ tàbí kẹgbọ́wọ́lé lórí kẹ kàúkẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe àlùjẹ̀mí ọlọ̀ nínú orí sọ́lọ́wọ́n bá ṣe fáwọn bàbá wa áàkọ́lọ́kọ́ bá ṣe fáwọn púpọ̀lọpọ̀ àwọn bàbá tó ti kú sán jẹ́ mùsùlùmí kí bí wọ́n bá kù sí kọ́lọ́kọ́ ṣàforíjì fún wọn ọ̀kan náà bàbá ń sọ fún mi pé tí wọ́n bá ti gbé ọmọ jẹnẹ jẹnẹ jẹnẹ jẹnẹ nígbà kan tó ṣe pé bóyá wọn apá ló gbé àbí gírì tí wọ́n kí sí bíbọ̀ lẹ́nu wọ́n wá gbé wọ́dọ̀ àfáà lóru wọ́n gbé wọ́dọ̀ bàbá wípé ah, ọmọ yìí ni gírí mú yìí àwọn òní mọ wọn àwọn ó ṣe àwọn wa wò pé ha ah, kí làwọn lè ṣe o àwọn wa tẹnu wọn kórè ọlọ́run ìrẹ ọlọ́run tọ́kùnjọmọ̀ ìyọ́lá láàáfíà tọ́kùnmájogún àlàáfíà fún tọ́kùnmájojú òsì mi ṣé àwọn ni wọ́n pélé mi lórí májèlú jíjì rẹ ọlọ́run ọba wàlá ọmọ ni ọba tají àníyàn tó lágbára ni o òòrè tó gbọ́n ṣe ń ṣe yẹn dáa púpọ̀ yàtọ̀ sáwọn àfáà káàfáà kẹ lónìí wọ́n pọ̀ láwùjọ wa igi di tó ṣe pé àwọn àfáà burúkú ni wọ́n wọ́n sì wọ́n dọ́gbọ́n kó sábẹ́ islam torí pé wọ́n rí pé islam pọ̀ ó sì ṣeé fi jẹun láwùjọ wa yìí wọ́n wá fi ń jẹun lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ mú kẹwàá tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tóun ò tí ì ju ìjẹfà yìí lọ láti ẹni náà tú olówó kan ni àáfàá táwọn yìí gba débi pé gbogbo owó tó ní lọ́wọ́ rẹ̀ lọ́tẹ̀ àwọn aráàlú rẹ̀ tí wọ́n sọ fún pé má lọ mọ́ òun tún lọ ìjọ tó wá lọ gangan oògùn tó ń pè lóògùn abẹnú gọ̀ǹgọ̀ seven million lè sògùn ni àwọn ará ilé rẹ̀ wá gbé oògùn ní jáde pé àwọn fẹ́ mọ ohun tí ń bẹ wọ́n wá rí pé àti ó jó agolo agolo míìkì ó jó ọmọ ìgò ìgò ó ti la ìgò nísàlẹ̀ ó wá gbé ó wá sí nínú ó gbé nkẹ́kẹ́ sí nínú ta lè pè ní bóyá bí ìbèbí tí wọ́n máa fi ń ṣe pé bóyá èèyàn kó sínú ugò ọwọ́ alẹ́ agolo méjì mọ́ ọwọ́ rẹ̀ ẹ̀pà bóyá wẹ́dà ni kò yé èèyàn bóyá oníṣẹ́ wẹ́dà yìí ọwọ́ ara ìmọ̀ ẹ̀ papọ̀ ọwọ́ aṣọ lásọ pupa àtàṣọ funfun ọwọ́ apè ní oògùn abẹnú gbọ̀ngàn ó sì gba seven million lọ́wọ́ ẹni ẹlẹ́ni àwọn ará rẹ̀ ni wọ́n wá ja ni wọ́n wá rí pé káàdì ṣé gbogbo jákujàku tí yà fà kó fún bàbá yìí ni ṣé ń pè lóògùn abẹ́rù gbọ̀ngàn tó fi dá mílíọ̀n ṣé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣe wá rí náà mùsùlùmí nù tẹ bá tú abẹ́ pílò ẹlòmíì ẹ ní bá kéde kòránì lẹ́ẹ̀bá o ọ̀tẹ̀ tó ká máa gbé kòránì sábẹ́ pílò náà o tó ṣùgbọ́n kèsè kòránì lẹ́ẹ̀bá ń bẹ̀ kí lẹ́ẹ̀bá ẹ̀rí tí wọ́n ti di nǹkan ọ̀hún tó ti dì í lóhùn pupa àti funfun tí ẹ bá ikú bá fún yẹn lágùn mu kó má bàa dànù tí wọ́n fokùn dí pé tọba délé kan lọ tu kó mú tó bẹ̀rẹ̀ pé yàtọ̀ sí pé ìkẹrù nǹkan bá yẹn tó bá yẹ tí wọ́n ní kó dí ni kó gbé e kọ́ yóò sọ olè àlùjẹ̀nu ní mẹ́mi kiri yẹn o má ìlú o tó bẹ̀rẹ̀ fún ọ ní ìgbálẹ̀ pé ìgbálẹ̀ táwọn fún ọ yìí kò sóókọ́ bó lè bá dé yọ ìgbálẹ̀ mọ́júmọ́ ni ìgbálẹ̀ yẹn àlùjẹ̀nu kẹ́ni mẹ́mẹ́ o mélòó wọ́n tọ́jẹ́ mùsùlùmí o kí wọ́n á fún ọ ní kẹ́kẹ́ tó máa ṣe gbogbo ilé tí ìlú bá ti dé pátá tí wọ́n bá ní kinní yẹn má fọ́ fẹ́ ní bọ́dì bàbá ti lásẹ̀ ìsílẹ̀ yẹn máa bá wọn jà ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ohun tí ń kó ìgbóná wọnú ilé gan nu àárẹ̀ tí ò gbóògùn ni ti ń kó wọlé nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣùgbọ́n tí wọ́n bá ṣe wọnú ilé ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọdún ilé tó já wọn ilé àtijọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn pa lónìí rẹ̀ pupa dúdú sí mọ̀jàlá màlàjẹ́ ó ti kó sí nítorí ìbọ̀ níwà jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní ìdí ọba àwọn ará alé sọ bàbá ìṣẹ́ ń bá àwọn ará alé sọ wọn ò ní gbà wọ́n sì bọ ọjà ìjọ wọn ọba bá ọmọ tí wọ́n bá bá ọmọ ìwọ ni wọ́n porí ẹ̀ ṣe é ṣe pé nǹkan ẹni ńlá wọn ìhun tí wọ́n kẹ̀sẹ̀ ni pé ìwọ sáti wá láìlọ́ọ̀nù tí ò ju fólíbàd kọ́sẹ̀ lọ́wọ́ fólíbàd bí fifty naira àbí lọ́ńtà twenty naira kọ́kẹ́ já sí. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo èyí tí mo ti já láyé ni máa ń lọ jù sínú odò sóyá tàn àtẹ̀padà kẹ́kọ̀ọ́ ni pé ah, ká má ti tutù jù ká tu. torí pé ńgbà mí ń bẹ gbogbo wọn àwọn nǹkan mí ń bẹ tí wọ́n dì tó fi pé ayé ẹlòmíì wọ́n dì wọ́n pe nǹkan wọ́n pe àlùjẹ̀nu lẹ́lòmíì lórí ni ni wọ́n fi di nǹkan yẹn ni wọ́n bá wí ní nǹkan yẹn látàá kó ń gbọ̀ òun ní òun mójú tẹ́sí ọlọ́run tọ́lọ́run bá ní yóò ṣe kò ń gẹ̀rẹ̀ yóò ṣe kò ń gẹ̀rẹ̀ ní ìlà ìsàárà ẹbẹ́ yìí náà máa ń gbọ́ ẹbẹ́ máa ń wo inú eré tí wọ́n ti fi kó bá wa pé ah ń sọ fún pé ìwọ̀n tí mo fi jọ lọ kéṣe kéke wọn ò ní sọ pé lójú ẹsẹ̀ wọ́n ní jọ́méjì òní òní sí láyé mọ́ ìrẹsẹ̀ ń lọ pé lòògùn tí ó ṣe nù ìjọ mọ́ àbíjọ mẹ́fà ni ọgbà torí yọ sámì tí ẹgbẹ́ kó tó di pé yóò ti sẹ́ àfẹ̀yọ́ bá ní lọ́wọ́ ló lè tètè lò kíákíá ṣùgbọ́n òní ní jọ́méje òní yọ́sẹ̀sẹ̀ wà lọ kí wọ́n wá pèrè ohun tọ̀ ló fi jẹ́ pé inú tánẹ́bí sọ wà lára pé ká jìnà sí kí ṣàtọ́nà ọmọ bá nípa lórí wá ní ohun làwọ̀ rẹ́ láti sọ pé fọ́tò kò sí kò sí fọ́tò ló jẹ́ yàn nẹ́bí o ṣùgbọ́n òun náà ẹjọ́ ṣùgbọ́n kámẹ́rà ọ̀kọ́ sí ń tiẹ̀ fídíò kí ló tó wọ̀ fi kọ́ sí orí pé òun ṣe bí wọ́n náà ti ń ṣe òun ò yàtọ̀ sí gíláàsì gíláàsì ń bẹ lójú ọyá ànẹ́bì ó ń ṣe ọlọ́pàá tó wọ́n fẹ́ wo gíláàsì yóò sọ pé Allahumma kama ahsanta khaliki fa ahsinu khuluki èrè ọlọ́wọ́ bó ṣe já mi tí mo rẹwà tó báyìí dákùn jíwà mi ní ọ̀dà o tó ṣe ọlọ́pàá wo jígítà àwọn olùmọ́ ní pé jígítà ń wò yẹn gíláàsì yẹn tí fídíò ṣe rí gẹ́lẹ́nu torí pé òun jubilate ọwọ́ tó wọ́n lè yọ fọ́tò lára ti ẹ̀rẹ́ o ṣùgbọ́n òun kò lójú kan ń mú ṣùgbọ́n fọ́tò gbogbo àwọn tí wọ́n máa ń ṣe yẹ̀mí wò tẹ́nìkan bá débẹ̀ tó bá náà fẹjọ́ rẹ̀ sùn ọ̀kẹ́nùkan méjì làwọn tí wọ́n máa ń ṣe kà máa ń béèrè tí wọn ọ̀bá ìtì eré wọn ó béèrè kẹ́nùkan méjì tó bá ti rí kẹ́nùkan méjì ọtán aṣọ tí máa ń bọ́ nǹkan tí máa ń bọ́ sínú ara rẹ̀ bàtà pant singlet fìlà ìwọ̀n tó bájẹ́ pé ń kí ọlá wọ́n nìkan nìyàn ọlọ́wọ́ wá ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin má máa sáwọn nǹkan yẹn ta kí lọ ń ta ta inú ilé rẹ̀ ti sọ ọkọ̀ máa ta sí ṣùgbọ́n wá ní ọtápátáta ò rí mọ́ ojúgẹ́ kè ń tí ìyẹn gẹ́gbọ́ ọtápátáta ojúgẹ́ òtí ọ́ tí pátálà máa ń táta ni wọ́n dàbọ̀ ọta sígbè rí fóòmù tó fi ń sùn gẹ́ yọ́ ọ̀gbẹ́ ń bẹ́ á lọ ta síta tó tó ìjẹ́ pé wèrè gẹ́ lè máa kọjá lọ kí wèrè ọka ìwọ bá wo pé ah, lágbẹ́já tá jọ ìjà lánàá òun ní ọka ó sì lè ká lódodo tí ó mú lọ lé eh, àwọn adáhun ṣe bàtà tó ọ̀bá lẹ́nu ọ̀nà mọ́ ó lè ọmọdé lọ ó sì lè jẹ́ pé níbi náà gbogbo àwọn kẹyìn àwọn wa kódà àwọn máa ń béèrè rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń ọba ní lórí Facebook ti fi lọ ti gbogbo ẹ̀ ẹlòmí ọmọ ní ẹ ní kí jímọ̀ yìí ò ọfẹ́ dọ́là ní ẹ ara wọn mi lórí Facebook ẹ wà òkà ah, ó súnà náà sí lélẹ́ ìpera rẹ ó yóò sì ẹ mo kẹ́lí kí Friday kìíní kan àmọ̀ bá ara yóò gbé fọ́tò bẹ́ẹ̀ yóò ara dẹ́ngẹ́ máa rẹ jẹ kódà ọtọ wà wanted akẹ́lọ̀ fotokọ́pì ọ̀kẹ́nu fotokọ́pì ẹ̀ tàbí ṣe mú kẹnu fọ́tò rẹ̀ ó ti wà wọ́n tẹ́ẹ̀dì ní wọ́n máa wá tí àwọ èyà o tí wọ́n bá yà wá o ọ̀lá àwọ èyà oore ni má yà fọ́tò kò sí dáadáa kẹ́kẹ́ ń bẹ́ àsìkò tó fi yọ ọ̀kẹ́ ó lè dẹ̀yìn ọdún mẹ́ta kẹ́ẹ̀kẹ́rì ó ti gbẹ kí ló ń dunú sí fi fọ́tò sí àsìkò tó fi tíírín lọ yá ìwọ ló ti tẹ́ra dé ní ọwọ́ àríra rẹ̀ bí i ah, ìwọ sínú fẹ́kẹ́ pọ̀ ọ̀dọ̀ pọ̀ ọ̀lọ̀ ìkíni wà ń ẹlòmí ò tún lọ yóò tún lọ mọ́kà yóò lọ sí hajj yóò tún wá lọ ya fọ́tò fúnra rẹ̀ yóò tún sẹ́gbẹ̀ ègbó kẹ yóò máa lọ yára rẹ̀ wọ́n lè mọ̀ gbogbo ohun tá a lè sí gbogbo sáàjì ti pọ̀ tí ò ní dìdàmú rárá a mọ̀ kó o ya foto bàbá tẹ̀ wá fẹ́ ya foto ya foto tí ò ní sí èèyàn bẹ́ tí ò ní sí èèyàn bẹ́ òun ni ọ̀yà ibi ti lọ ni pé ṣàìtọ́nù máa ń mú yẹn látara sọ wípé àwọn adáhùn ṣe wọ́n bá béèrè fọ́tò wọ́n wá mú fọ́tò rẹ̀ dé ìwọ sì ń bẹ ní Canada àbọ̀wà ní Jos àbọ̀wà ń Sókótó ibi orí ọ̀wà tọ́lọ̀ bàbá fẹ́ fún wọn ṣe là ń sọ o tọ́lọ̀ bàbá fẹ́ fún wọn ṣe torí pọ̀ nẹ́bì ló já wíbẹ̀ o pé àlàáìnà hap òdodo ni wọ́n bẹ́ o ó dẹ̀ ń sọ ọlọ́run bá ní pé tó bá ṣe tí è bá ṣe fáyẹ̀ wọn ti ṣáájú ni wọn àyẹ̀mọ́ tọ́lọ́wọ́ bá yẹ̀mọ́ wa tí ìbá gbọ́ ti gba wájú ni ojúkójú ọba máa gba wájú òun ọba máa gba wájú ẹ̀ tí wọ́n bá mú fọ́tò èèyàn dé ojú wọn wá fẹ́ jẹ́ ọfọ́ ìwọ́n sì ń bẹ ní jọ́ọ̀sì tó ń lọ wà ń sọ́ọ̀bù fúnra rẹ wọ́n kẹ̀ pé ó kọ̀ rẹ lásán kí làwọn agbẹ́gbẹ́ àwọn tí wọ́n máa ń sàtìjẹ́ ló máa ń béèrè wọ́n ń béèrè bàbá wọ́n ìfẹ́ mú kọ̀ ya rẹ̀ torí ṣùgbọ́n ìyá rẹ̀ náà ló bí ọmọ ní tó máa ń bèèrè ìyanu ṣùgbọ́n ní Islam ẹni wọ́n bá pè ń bàbá rẹ̀ bàbá rẹ̀ tọ́wọ́ ìjọba ẹ̀kì àmọ́ ẹni tó máa fi fi ọ̀nà ẹnu tọ́wọ́ ìjọba ẹ̀kì rà ó ń ṣe ọlọ́mọ ní pé wọ́n ẹ̀sọ́ ọkọ̀ àwọn ọmọ yín lóko tó dá o torí pé wọ́n máa fi pè yín wọ́n sì máa fi pè yín pẹ̀lú ọkọ̀ bàbá yín fún òní pé pẹ̀lú ọkọ̀ yá wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí ń lo àlùjẹnu ọkọ̀ yá wọn béèrè o tọ́bí eke lọ́dọ̀ ẹnìkan tí wọ́n ní pé kó mú ọkọ̀ yá wá ó ti mọ̀ pé ah! ohun tó fẹ́ ṣe yẹn ó rò papọ̀ málùjẹnu wọ́n pọ̀ papọ̀ málùjá má dà lóhun lo ọ̀nà ẹ̀mí tó fi sáfù tọ́rọ òun náà lè máa mọ̀ òun náà lè máa mọ̀ ṣùgbọ́n kọ́ sáfù tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ oko èèyàn tó bẹ́ẹ̀rẹ̀ oko èèyàn tọ́lọ̀bá fẹ́ fún wọn ṣe ó ìpé ń sọ bẹ́ẹ̀ tọ́lọ̀bá fẹ́ fún wọn ṣe ìwọ ló ti dúró déédéé wọ́n kẹ̀ pé ní o lágbájá o ẹ̀ẹ̀kẹta tó bá pè báyìí àfá ìwọ́kẹ̀ ní pé yẹ́ kí ló ṣe mí lójú náà ojú ti lọ ọ̀rìn ẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ wọ́n mẹ́ta tó wá sí ríre ní ìfiríre o ìfiríre o ìfiríre o bí mo ṣe yà á lè yìí rí kẹ́kẹ́ o àjẹnú lòdì ọ̀kẹ́ náà mọ̀ ya wà kan Christian ni ọwọ́ agbàṣẹ́ ọwọ́ ajẹ́ náà àwọn tí ń kọ́ṣẹ́ nọ́ọ̀sì yẹn òun náà wá gbaṣẹ́ ẹni tí ara rẹ̀ ọ̀yá tójú ń dùn ọwọ́ àwọn ọba àwọn tọ́jú ojú yẹn ìwà ń fún wọn ń ra ògùn ojú fún wọn ibẹ̀ làjẹ̀jẹ̀ ní ti rí bí i à <laughs> ìwọ ń tọ́jú ojú ẹ sí ẹgbẹ́ àlá lọ dúró mẹ́ kò lè òun kẹ̀ sẹ́ndì àwọn ọmọ tiẹ̀ náà nílé wọ́n tiẹ̀ lọ́dún sójú tiẹ̀ náà fojú bẹ̀rẹ̀ sí ṣe ìṣòro ọlọ́run lọ́wọ́ ní kóhun ní òkè sí dáa ẹnìkan ń bẹ tójú dùn tó ń tọ́jú rẹ̀ ìgbà tó ń tọ́jú rẹ̀ náà lòun ní pọ́blẹ́mù ojú ojú tí ń dùn rẹ̀ nílò lọ́wọ́ padà ó pé bóyá òun máa ń wá rẹ̀ lọ́wọ́ ọ̀wá lè rí rẹ̀ lọ́wọ́ tó ń pẹ́ ọlọ́run bàbá lè kọ́ sọ pé wọ̀nù náà sí lómi náà lókòrò án máa ń wà ṣìfà òwò rọ́mọ̀tò lè mọ̀mí kí lè parí rẹ̀ ọ̀nà èsì ìdù zọ̀lìmí náà ìlà àkọ̀sàrọ̀ alábòsí ní ọ̀yẹ́sẹ̀ Christian ní òun wá wòṣẹ̀ sọ́dọ̀ Mùsùlùmí. Tó bá lè gbà Islam kọ̀ bá pé ọ̀ṣùgbọ́n láì ìṣọ́ra àti tì. Lọ ronú sí Islam, tàbá lè ronú sí lọ́dà jù. Tọ́bá gbà Islam láti rí wòṣẹ̀ ọ̀rọ̀ nǹkan púpọ̀ jù. Ṣùgbọ́n láì gbà Islam ó ṣeé ṣe a lè máa jẹ́ pé a ìgbìyànjú wàhálà láàkẹ́ máa ṣe tí ó sì ní sàtìyọrí lórí ẹ̀. Ẹnìyàn gẹ́gẹ́ wá padà sàlàyé pé Islam yẹn ti wà lẹ́mí òun ti pẹ́ ṣùgbọ́n àwọn pẹ́rẹ́ǹtì òun lòun bẹ̀rù ṣùgbọ́n ní sí àdẹ́wọ̀ lóde inú òun rí pẹ́rẹ́ǹtì mọ́ yìí òun gba ìsìlámù bàbá àgbà ìsìlámù àwọn òtí mọ̀ àgbà ìsìlámù kọ́kọ́ máa tí nǹkan máa ti jọ́sìn kárí ọ̀dà dáná pàásù mọ̀ pé ojú kan náà ní dùn lọ́wọ́ àtẹ̀tò tí wọ́n ka rúkẹ́ àwọn àlùjẹ̀nu wa làwọn òun lọ́wọ́ àtọ̀ ogun mọ́sọ lẹ́ẹ̀kẹ́ òun náà lóun fẹ́ẹ́ ṣe bí kí ní tọ́jú ojú ẹni tẹ́ pé láìwò pé kí ta wá nìwọ lárí kó fúyẹ́ láì kó síbẹ̀ tó fi jẹ́ pé wọn mùsùlùmí tó bá fẹ́ ní agbára dáadáa òun ti fi parí ọ̀rọ̀ mi lò òun ní kọ jẹ́ nìkan kó mójútó òun sánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam mójútó tó yẹ ká máa ṣe àwọn àkáàrù tí wọ́n bá kójọ yẹn kìí ṣe síláàtì ní kò ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ṣe ń bẹ̀ kìí ṣe síláàtì ní kò ṣe gbogbo ẹ̀ àwọn àfáàkẹ́ bá kójọ àwọn èyí tó pọ̀ pẹ̀lẹ́rì látọ̀dọ̀ ànẹ́bì fàdébì máa ń ṣe lówó ọ̀rẹ́ o ìgbìyànjú tí wọ́n nu kìí ṣe pé gbogbo ẹ̀ ànẹ́bì máa ń ṣe lẹ́ẹ̀kan náà rárá tọ́ bá rí gbogbo ẹ̀ ṣe wọ́n lè lálẹ́ àrùn ṣùgbọ́n sí ipò ṣe ń bẹ̀ sì má tẹ̀jú gẹ́gẹ́ bí ṣe sọ wípé gbogbo àwọn àṣàrò tá a máa ń ṣe yẹn àìmá ṣe dáadáa wálé lómi ìrírí pé kò ní lápá ọkírun tá àwọn àdó asàfùlọ asàfùlọ asàfùlọ alámọ̀tà sálám wàmíkà sálám tàbárọ́tà yà dájẹ́ láàrín wálé kẹrọ ó ń se lẹ́sẹẹsẹ báyẹn á ó mà ní lápá púpọ̀ ṣùgbọ́n pàtàkì èdè ọjọ́ ń ṣe Ó sáré wí sẹ́lẹ̀ ẹnu kò ní ní làpá. Ó tún wá sí ọdún mẹ́sẹ̀ tẹ̀síbé. Subhanallah, Subhanallah, Subhanallah, Subhanallah. Ebi wọ́n gbọ́mù tẹ́lẹ̀ wí. Bọ́ọ̀lù wá tẹ́ wí jẹ́. Ó wí Subhanallah ìwọ ọ̀fìnì yìí. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Lọ́yẹ̀ kọ́ wí. oh we alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ó ní alanda alanda alanda alanda alanda alanda alanda alanda ṣé london ló ń wí náà bọ́ọ̀ landa Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar kìí ṣe ní kí ṣe ní tọ́ bá

níbo ló wà jẹ́ àdì pé wọ́n á jẹ pé ọ̀wọ́n irú bá ṣe ń sọ̀rọ̀ yìí ní alọ́lọ́mọye àwọn àfáà rẹ̀ tí wọ́n ti sọ pé ó ti sọ̀rọ̀ ń ta gbangba ọba bẹ̀rẹ̀ sí pọ̀ jẹ̀ ọ̀hún rẹ̀ ọba lè sọ̀rọ̀ mọ́ bá gbé láì ṣe fẹ́ni tó ní pupa ẹni ẹ̀ náà kí òun náà lábìṣẹ̀ àbáyé tọ́ba jọ ń sún náà fún òun wà lóòótọ́ òun ti wá ní kí wọ́n ló lójú ìwà ń fẹjú bí ṣe ń sọ̀rọ̀ yìí ojú yóò wá gba máìkì tàbí kò nílé ìjìn sọ̀rọ̀ mọ́ á kémi ní ọmọ ojútẹ́sì ní ìbọ́lọ̀wọ̀n ọba lò dáadáa ni ìbọ́lọ̀wọ̀n ọba lò dáadáa ni èèyàn tí ò ní bọ́lọ̀wọ̀n ọba lò dáadáa kí èèyàn ẹgbẹ́ rẹ̀ ọwá ní làpalára rẹ̀ kátọ́wà sọpálùjẹ̀ látara ojúkòjì torí náà àwọn àtàrù yẹn já mójútó dáadáa lábẹ́ jẹ́ mójútó láàbọ̀ lọ́wọ́ àwọn àlùjẹ̀nú àwọn àlùjẹ̀nú wọ́n wá jẹ́ nìkan tó ti pé àwọn èèyàn ni máa ń lọ wá wọn lólùsọ tọ́jú àwọn àfáà ló le jù àfáà tí wọ́n fún ní àdúrà àkọ́kọ́ máa ṣe àwọn ìgbé àdúrà tí wọ́n fún yá jẹ́ǹjẹ̀ lóòtì yá jẹ́ǹjẹ̀ yá yá ní kọ́ ní jẹ́ yá jẹ́ǹjẹ̀ lóòtì o àlùjẹ̀nú ní jẹ́bẹ̀ o lóòtì wá yọ ní ń wú hì wọ́n sì ní ọmọ sá lòun wò gé ẹ́ látẹ́gbọ̀n òun bonú lé lọ́họ̀ irú wọn máa ń tètè sọ̀rọ̀ owó kọjá bí yẹn ka rúkìá àríwá láàrín lẹ́dí tí máa mọ́ náà ìbáyọ̀wá torí pálù jẹ̀nu tí máa ń lọ pé àwọn tí máa ń sábà ló kọ táwọn àfáà máa ń ní lọ́wọ́ yẹn àwọn tí wọ́n nẹ́ẹ̀sì sísà ìtọ́ọ̀lù gẹ́gẹ́ ni o tẹ́ pé sísà tó bá ń sọ pé àwọn ọmọ mi dáa àwọn tí ó lè rọ pé àwa rèé àwọn làwọn orú àwọn yẹn tí wọ́n ti lé níbi 10,000 years 8,000 years àwọn bí 6,000 years àwọn èyí sọ̀rọ̀ 300 400 tàn sọ́lẹ̀ kẹyẹn ló jẹ́ pọ̀ àlejò ní 300 400 àwọn sọ ọmọdé sí ilẹ̀ yìí ẹ̀sì tún kéré ṣùgbọ́n àwọn ọmọ ọdún 2,000 years 3,000 years 4,000 years ṣàìsọ́ mọ̀ wọn gẹ́gẹ́ ojú ẹlẹ́gbà ẹgbẹ́ ìgbésàfẹ́rẹ́ níṣẹ̀rí bí ìtààmù ojú ẹlẹ́gbà yẹn àlùjànnú lè ti kú ní ìṣòsì ètò kó mẹ́wọ̀ àlùjànnú ti ń bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ 8,000 years ló ti lò lórílẹ̀ ayé 8,000 years ẹni tó lò sára ẹnìkan nígbà tí wọ́n ń ka rúkẹ́ àfún ẹni táwọn yìí àlùjànnú ọkọ̀kọ́ ṣe eré egéle sáàbáà pé káàfún olè mọ̀ pé nǹkan <laughs> bẹ́ẹ̀lẹ̀ Gbogbo àwọn àgbọ́dá àwọn àkúnlẹ̀ pátá tí wọ́n dé lórí, wọ́n sì ń sí, wọ́n sì ń dànù. Gbogbo èsì dànù pátá láì mọ̀ kí ní dà. Àwọn àti bẹ̀rẹ̀ sí gbọ́ ẹyẹ tí pé bí ẹ̀bá sọ pé àwọn ohun tí ń gbọ́ lẹ́yẹ yìí, wọ́n tó mélòó náà, sọ́pàpù wọn ní 1 million kò sí ìkọ́sáyópa. Tálùjẹ̀ ní ń sọ pé <laughs> ẹni ọ̀rẹ́ mi ẹ̀bá lọ ọ̀dọ̀ rẹ̀, ó sì júwẹ́ ẹni ọ̀rẹ́ láì sí ìdí bẹ́ẹ̀ ìyá yẹn ti mọ̀ fún wọn bọ̀ ìyá jáde sí wọn ni kí lẹ́dẹ́ wọ́n sọ ohun táwọn bá wá ìyá sọ pé ẹgbẹ́nu kó mẹ́ ọ̀sẹ̀ mi ni mo jẹ́ dábíra ìyá sọ ọ̀gbọ́ kìí ṣe rú wa yìí àwọn àbá wíbẹ̀ fún jọ náà kìí ṣàwà ìyá àwọn tẹ́ẹ̀jọ́ ń pàdé bí káàkiri lọ́rẹ́ máa sọ gẹ́gẹ́ abẹ́bí sàánú rẹ̀ ni orí ẹ̀kọ́ tètè rí tó ti ó tètè rí ìtìjú gidi ìyá rẹ̀ jú ó fẹ́ rí ah, ọba rẹ̀ jú tó ọjẹ́ àgbọ̀ o ìyá sílẹ̀ kú padà tó wọlé lọ pé ó fi bínú wọlé lọ àfá padà sọ́dọ̀ ẹni ọwá kó lọ àfá kẹmọ́ ọwá dìbí àfá mẹ́rin tó kó sí ẹni ó bẹ̀rẹ̀ sí kàrúkà fẹ́ sáwọn yìí nígbà sálùjẹ̀ ní ìyàn jáde ó sọ òkú òun jáde ó sọ òkun òun jáde ògiri ilé kan lanu délẹ̀ báyìí ọ́nà délẹ̀ báyìí ilé tẹ́lẹ̀ yẹn lò débi fóun gẹ́sọ pé òun lọ ṣùgbọ́n lílọ ẹmọ̀ fóun ti lọ ògiri ilé yẹn là délẹ̀ báyìí tó gbogbo bí wọ́n ti wá gé halẹ̀ tó yẹn wà láì tọ́ báyìí tí ó mójútó súnà ànẹ́bí agbára tó jagbára lọ ọ̀lá a ní lọ́wọ́ ṣùgbọ́n kàkàká mójútó góòdì yẹn mandala ń wá kí o ẹlòmí ọ̀gbọ́dọ̀ lálàkálà lásán ó ti dọ̀dọ̀ àwọn adáhunṣe tánẹ́bí ti sọ bó ti sọ bó ti mójútó wà àlá tó bá fàlà dáadáa ní dúpẹ́ fọ́lọ́hun ó sì sọ fẹ́ni tó nífẹ̀ẹ́ sí pé wọ́tọ̀ wá fún mọ́kà ọba ń tọ́ ipò fẹ́yàwó lójú rẹ̀ ní kò dúpẹ́ fọ́lọ́hun kan sọ́wọ́n ẹgbẹ́ àní mo fẹ́yàwó tí ń ṣègbéyàwó tí ń àwọn èèyàn pọ̀ níbi ìyàwó mi tọ́bẹ̀fẹ́ lójú àlá o pàápàá jùlọ ẹni tí ọ̀wá tún ní ọmọ láyé tí èlọ́mọ láyé ọwọ́ lálà fóhun lọ́mọ tọ́bẹ̀ dọ́dà àwọn adáhun ṣe yàwó tún dìkù ogun ni pé ọlọ́lá kó bímọ lójú àlá irú mi lọ́rọ̀ ọlọ́mọ yìí àti ká sí àwọn ìgbésẹ̀ ńlá kan níbẹ̀ ẹ̀kọ́ ah! àjẹ́lọ́ jẹ́ sí ewu dákùntà ní ọwà gbélé tí ò ní jẹ wàhálà fún wọn bá ní ọmọwá ní ọmọwá tí èsì ìsẹ̀ nǹkan tó ní ṣùgbọ́n tó bá lálà tó burú ó ń sí ọlọ́run bá ní ọkọ̀ wọ má sọ fẹ́ jẹ ọlọ́run má sọ fẹ́ nìkẹ̀kà hikima ó ní bẹ́ẹ̀ni tá níbi sọ pé ọmọ sàlá tó burú fún yẹn ẹlòmíì wá burú láwùjọ wa yìí tóun bá lálà pẹ́ nìkẹ́ kú yóò tún wá lọ́dọ̀ ìgbé ọdọ́kun ti sùúrù alásìmọ̀ láṣọ lẹ́yìn mẹ́ta yóò dá sí ilẹ̀ lá anímọ̀lọ́lá fún fún ọjádúnbọ̀ ọ̀gbádù ọ̀yẹ́kọ̀ ọ̀sọ́ ó nídìí ọ̀sọ́ ó nídìí ọ̀sọ́ ó tẹ́ pé bó ti sọ ẹ̀gẹ́ ẹniyàn ka ṣùgbọ́n láti gbà tóhun ti la wọn ọ̀gbádùn ó dìjẹ́ tàbáyì tóhun lálá yẹn òun wò pé jọ́ kẹta jọ́ tóhun sí tóhun la pé jọ́ kẹta lòun kò láyé bí ẹ ṣe pé nínú òun kò láyé ó lè kò láyé ó ló tẹ̀lé dáadáa ṣùgbọ́n ta lọ sọ fún olóhun sọ fún ìyá tó bóhun lọ́mọ ìyá rẹ̀ dá o má sọ pé ìlọ́mọ súnà níbi lọ́ọ̀ bá ti lè ó nídìí ọsọ àlàkó kú fẹ́ nìkẹ́kẹ́ ọlọ́lọ́mọ yà látàwà ti lápé yẹn ti kú lórílẹ̀ ayé táà sì jọ ń gbáyé dìísì àwọn tẹ́yẹn ti lápú wọ́n ti kú wọ́n pọ̀ bàjẹ́ èyàn sì jọ ń gbáyé dìísì tẹ́yẹn bí lálà tó jàlà tó wúwo tó jàlà tó bá yẹn lẹ́rù àwọn aláàbí máa ń bẹ tí máa ń jàlà dáadáa lójú ṣùgbọ́n làábú ni o ó lè lọ́la kó ṣègbéyàwó ṣùgbọ́n náà lọ́ bá ṣègbéyàwó ọwọ́ adíyà rẹ̀ lọ́ bá ṣègbéyàwó aláàbú ni o máa wò pé gbogbo ìgbéyàwó tá ń sọ ní lọ́jà o ó ṣe gbéyàwó ṣùgbọ́n mọ̀ lọ bá ṣe gbéyàwó aláàbú ni o kì í sà o ṣùgbọ́n òní sọ síta kí ló ṣe ọkẹ̀ bẹ́ta apá àlàáfíà lásán lásìkò tó jí yẹn kó ní sí àwọn tó àbá lè sọ àwọn ṣe àtọ́ ọba fi sùn jí yẹn jẹ́ change ẹ̀ sọ́tù ọ̀tà káàkà jí ni change ẹ̀ sọ́tù ọdùnkúlẹ̀ jí ni change ẹ̀ sọ́tù ọ̀túnlẹ̀ jí ni change ẹ̀ sọ́tù báwo ni wọ́n ti sọ fún wa ní tó bá ti mójú tó ti fọ́rọ̀ ọ̀sẹ̀ ìtọ́ ṣùgbọ́n lómi kàkà kó ṣe bẹ́ ibi àláìlẹ̀ lómi ti pèrí ibú wájú ọlọ́run pé ha àwọn àfáà sọ pé kájọ oyé wa ẹni tí tọ́mọ́ ńlá làábú àmì lọ́jẹ́ pé òun gẹ̀ ẹ̀yẹn ẹbú ṣe aláàtì ẹ̀ ń gbogbo ọgbà aláàbúrò ọmọ ńlá iwe sí ọlọ́la dáadáa ìwé sí ọlọ́la dáadáa tó nípa làbúlò ńlá àmì pé bú nìwọ̀n náà torí pé inú tó sẹ́kù mínà lámọ́ ti wá òun náà ní róyàtù sọ́ọ̀dẹ̀kọ̀ róyàtù sọ́ọ̀lẹ̀ ló tún sọ́ọ̀dẹ̀kọ̀ fún wa àlá òdodo irú àlá òdodo èwo àlá dáadáa tó ẹgbẹ́ àlá dáadáa ni wọ́n láńtí ẹ àmì pé rẹ ní ṣùgbọ́n wọn ńlá láàbú aláàbú ni wọ́n fẹ́ ńlá àwọn àbá alọ́kẹnu méjèèjì ọ̀kẹnu nǹkan méjì ni ó ti ọ inú kan wà sí títíra tó nídìí kí wọ́n àfọn pápápá kálìjẹ̀ náà rẹ̀ ó kú tó ọba ńlá orí ọ ọ̀nà orí bọ́lá torí òkè ọ̀nà lójú ọ̀nà ẹranko ọ ọ̀nà lé ọ ọ̀nà ọ̀nà òjò ń rọ̀ ń sunkún lójú àlá ọ̀nà lọ ń sun lójú irú àwọn àlá yẹn o ní ìdí kí wọ́n kàrúkẹ́ àwọn tó bá ṣe ń pọ̀ jù ti píṣà àlùjẹ̀nú bẹ lára rẹ̀ ṣùgbọ́n ọ̀lẹ́ ìmọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì tí ọba ti wá jẹ́bẹ̀ ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ò gbádùn lẹ́sìn ò gbádùn lẹ́sìn tọ́ bá gbádùn lẹ́sìn òní lára àwọn alájà òjàkú báyìí òní lára àwọn ẹ̀wọ̀pàá látọ́dá ló jẹ́ máa wí fún yín. Tọ́ yíkímọ̀ sí bẹ́ẹ̀bí fàlẹ́bì ní aṣọ àlásọ́ da kásọ jáde àwọn olùmọ́sọ́ o. Wọ́n ní pé tí a bá fi ń sọ táwọn màláíkà bá gbọ́ àwọn sọ pé àmì ẹ̀bẹ́nu kí n bára mi ní mọ́kàlí. Ájì mo ṣe ni, ó múra mo ṣe ni, àmì ọlọ́wọ́n gbà. Mo lára pé mo ṣèyàwó, mo sọ́ síta, àwọn màláíkà gbọ́, wọ́n ṣe àmì. Orí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo wá làálàá pé lágbájá lásídẹ̀ǹtì mo wá sọ síta màláìsà ń lọ òun bá sọ ni ọmọ pé yóò burú ló ń sọ ọmọ fúnni ọmọ sọ eléyìí ní síta àdìjọ nínú tí wá lè gbọ́ yẹn aláàbùtọ ọlá yẹn àwọn wà lọ rí àti ẹ̀ wọ́n lè lọ gbẹ sáyìn lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ tó bá ń tọ́ ọ̀dọ́ mú tó wà fún ẹ̀ tọ́wọ́ ìgbọ́gbọ́ yá dẹ́rẹ́fà ní gbí ọ lọ nítorí ti ẹnì kẹta ọlá làpọ̀ lásídẹ́ǹtì wọ́n lè gbẹ sáyìn lọ́wọ́ dẹ́rẹ́fà tẹ́fì lásídẹ́ǹtì lódodo látara bẹ́ẹ̀ ká má torí àlá ká má fi hẹra alé mọ̀ láwùjọ wa yìí àǹbẹ̀lọ́hùn ọlọ́pọ̀ bá lékè ọlá kọ́ bá wa kọ́sọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́sọ́ àwọn ọmọ wa kò níbi ọwọ́ ṣẹ̀tọ́n ọmọ ta bí lónìí kí ló kọ ọmọ náà àwọn bàbá náà wà gbé jáde àbí wọ́n ló Ayọ̀mí pọ̀ sí Bísọ́lá Adéwùmí ọ̀nà ọpẹ́ mi pọ̀ àjọkẹ́ ó kọ rẹ̀ ní ọmọ jẹ́ àìṣà abẹ́lọ́hun kọ́lọ̀ bọ́bá lè kàkójú ọkọ̀ owó ọmọ náà o kọ́lọ̀ bọ́ bá sọmọ náà lọ́mọ alálùbáríkà o kọ́ bá sọmọ náà lólú ọmọ kọ́ bá sí lọ́mọ olókìkí kọ́ bá sí lọ́mọ ọ̀dùnnú dídé tó dé áríṣìkí tó péye kọ́ bá fi jì kí àwọn òbí rẹ̀ ọlọ́run bàbá jẹ́ wọ́n ná o má o báwa pèsè áríṣìkí tó pọ̀ fún wọn àti wá ń sọ fún wọn ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ lé o ẹ̀tún tẹ̀síwájú ìyá ọlọ́mọ tó bá ti bí méjìlá kọ́ máa sinmi kí wọ bàbá ọlọ́mọ bá ti bí fọ́ọ̀tì máa sinmi wọ́n tó bá ti bí tó bẹ́ẹ̀ ọ̀nà sì jì nìyẹn o mélòó la ṣẹ̀bí inú fọ́ọ̀tì àwa bàbá ajílò fún àṣẹ̀bí mélòó okùn ta ti eight tó bá ti bí fọ́ọ̀tì ká máa sinmi àwa ta jẹ́ ìyá ọlọ́mọ òun náà ṣẹ̀ bí méjì tó bá ti bí méjìlá àbí mẹ́ẹ̀ẹ́dógún kọ́ máa sinmi ọlọ́mọba tó ní àánú lọ́dọ̀ yóò jẹ́ kí àwọn ọmọ wa

kọba fi ìdùnnú rọ́pò fún ẹni tí ń sunkún lọ́wọ́ nù wa kọba mẹ́kúnnẹ̀ kó fún kọba sẹkúnnẹ̀ kọba sọ́dẹ̀rín arínú wa ẹni tí ń wá kóhùn ó bí tí ò tí ì bí ọlọ́run ọmọ àrídùnnú ọlọ́run bá kọba fi jìkí ẹ̀ fún ọlọ́run kọba dùn nínú kọba sẹkún rẹ̀ kọba sọ́ di ẹ̀rín fún kọba sọ̀bàníjẹ́ kọba sọ́ di ìdùnnú ọlọ́láhìláhìlọ́lá أقول قولي هذا أستغفر ولكم لسائر المسلمين من كل ذنب إنه هو الغفور Táwọn màmá wà ní. Èmi gẹ́gẹ́ sọ wọ́n ní ká ṣàdúrà fún àwọn màmá wa tí wọ́n jẹ́ màmá bàbá ọlọ́mọ. Ó jẹ́ pé gbogbo àwọn màmá wa ló ní bùkátà ṣàdúrà, àpàjù làwọn tí wọ́n jókòó. Ṣùgbọ́n gbẹ̀ pé àwọn màmá wa ilẹ̀ ọlọ́run ló sábàbí ta fi kójọ lọ́dọ̀ wa lénìí. Ta fi jókòó sílé olúyọ yìí à ń bẹ lọ́hùn kọ́lọ́n bọ́ba lẹ́kẹ́ akọ́bá tó gùn wọn lẹ́mìí sí àlàáfíà tó péye kọ́ba ti jì kí wọn yọ ọ̀tí á di pé ìsìláàmù náà wọ́n jẹ́ nìkan tí wọ́n ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́lọ́n bọ́ba lẹ́kẹ́ ọlá dákun tí wọ́n tán lórí ìsìláàmù ni o dákun má gba ìsìláàmù náà lọ́wọ́ wọn o àlàáfíà ṣe pé èèyàn máa fi lọ́sẹ̀ ní ọlọ́run dákun má fi ṣàdánwò fún yín àárẹ̀ ọlọ́run dákun má fi jì kí yín èyí tí bá ń ṣe nínú àárẹ̀ kọ́lọ́n kọ́ba mú kó inú egun lọ́ba wà ní kọ́lọ́n kọ́ba mú inú bọ́gbọ́lọ́ bá wà ní kọ́lọ̀kọ́ bá mú kó fún yín inú sanlọ́bọ̀ láàárẹ̀ náà bá wà ní kọ́lọ̀kọ́ bá mú kó fún yín kódà inú ọpọlọ lọ́bọ̀ wà ní kọ́lọ̀kọ́ bá mú àìsàn náà kó fún yín kọ́ wá wa náà ẹni táàrẹ̀ ń ṣe inú wa kọ́lọ̀kọ́ bá fún wa lára dá o kọ́lọ̀ bá kó jogún àlàáfíà fún wa o àwa ta wá lálàáfíà nú wa kọ́lọ̀ bá kọ́ má ti ìtàn wa kọ́ má ti tẹ̀ wá mọ́lẹ̀ o kọ́lọ̀ kọ́ má ti tẹ̀ wá dè wá mọ́lẹ̀ o àwọn ọlọ́run dákùjá ogúnlẹ̀ láyọ̀ ẹni ogúnlẹ̀ láyọ̀ lórí ìsìláàmù tí ó àmàl lè kọwà àti ibi tí wọ́n bá gúnlẹ̀ sẹ́yìn sí ìrìn òun fi gbé ẹ̀dì déjọ́ wìlà tì yá mọ́ ànábì sọ pé ní tó bá para rẹ̀ ìhun tó bá fi para rẹ̀ náà wọ́n gbé ẹ̀dì déjọ́ wìlà tì yá mọ́ bá àti sí ìsìláàmù náà ọlọ́run dákùmájà sí ní ìjọ para wa bá àti sí ìsìláàmù náà dákùjá ìsìláàmù lè dédé tó ká mú dédé ọ̀wọ́ ọlọ́run ọba ìmájì ọjẹ́ ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ́ ìsìláàmù tó gbádùn ló já rí bú lọ́dọ̀ wa lọ já mú lọ́dọ̀ rẹ̀ ibi abákùn sí dákùn ṣàtúnṣe wa ibi abákùn sí dákùn ṣàtúnṣe wa bàbá kù sí gbangba ṣàtúnṣe wa bàbá kù sí kọ́kọ̀ dákùn ṣàtúnṣe wa ká tó kú ọlọ́láhìlá àhìlọ́lá àwọn bàbá wa tó jókòó pẹ̀lú wa ọlọ́run kó ṣe dáadáa fún yóò ọlọ́run kó jẹ ògùn lẹ́mí o bẹ́ẹ̀ ti jókòó táwọn ọmọ yín ọlọ́run à ń bẹ lọ́run ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlá kó jẹ́ ká rí yín pẹ́ kó jẹ́ ká pẹ́ fún wa wọ́n má jà lórí àárẹ̀ wọ́n má jà lórí ìdùbúlẹ̀ ìdùbúlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún nìkan làwọn ọmọkùnrin tẹ̀ máa ṣe nígbà tí àbàwà jọ máa gbé tábà jọ máa pàdé ká máa pàdé pẹ̀lú ọ̀rọ̀ ká máa pàdé pẹ̀lú àlàáfíà ká wá pàdé lálẹ́ jẹ́nà aláàlá haúlá aláàkúwọ̀ta ilẹ̀ ìlà أقول قولي هذا أسف الله ولكم ولسائر ṣe àwọn afáwà ní ìṣòlórí, ọlọ́gbẹ̀gbẹ̀ àwọn akẹ́lórí dáadáa bóò ni àwọn ẹgbẹ́ ìwádìí wọ́n ti bá